ìdí nìyẹn òun làwọn onímọ̀ ṣe ní bẹ́ẹ̀yẹn bá ṣe náàyè tó kéde òkú nítorí pé káwọn tí ó ṣe kíni àwọn tí ó kírun tí ó sì pẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run kí wọ́n bá a pọ̀ tọ́lá nábì ní ká bá ṣe pọ̀ sí níbi sọ̀láṣẹ̀ jánásà ó ní ládàá púpọ̀ ó sì wúlò fún òkú yìí bẹ́ẹ̀yẹn bá torí eléyìí kọ́dà bọ́ nẹ́sẹ̀sì tó lórí rédíò tó lórí tẹlifíṣàn pẹ̀lú gáradùn sahih pẹ̀lú òdi tí sẹ̀rí àfaramọ́ yìí pé káwọn èèyàn bá gbogbo òun fi pọ̀ láti wá kẹun fìlà. èyí fi ń hàn wá pé yufhamu min dhalika mafhum al-mukhalafa pé lẹ́yìn tá a bá ti sìnkú tán ìtumọ̀ lọ kéde ranran lórí rédíò lórí tv kò sẹ́rí fún nù sẹ̀rí islam kò sì bá lànà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam torí pé kéde yìí kò ní jẹ́ lè garabun sahih kọjẹ́ dì kan tí sẹ̀rí àfaramọ́mọ́ inú ká máa kéde pé wá ṣe fìdáwù àbí a máa kéde pé gbójú ọjọ́ gbogbo eléyìí ó sì bá lànà nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam nípa báyìí irú ìta nẹ́bì ṣe yìí kò sí ní tó burú ń bẹ́ẹ̀ kọ́dà bẹ́yẹn lọ kéde irú ẹ̀ lórí rédíò bọ́lọ̀ kéde irú ẹ̀ lórí tẹlifíṣàn pẹ̀tọ̀ ẹ̀dá fún bàbá àbáwọn àyà àbẹ́nìkan báyìí ó sì wọ́ ọ̀sẹ́ o àá sì kírun sí i láà ní aago báyìí lápẹ̀júwe torí káwọn èèyàn ọmọ mùsùlùmí tọ́jọ́ mùsùlùmí gidi kí wọ́n bá a pọ̀ láti wá sípẹ́ rẹ̀ eléyìí bá a mú irú ẹ̀ lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbèsè. inú èyí ọba mú òun ní kéde fáàrí kéde yangàn pàtàkì jùlọ lẹ́yìn tá a bá ti sin òkú tán òun lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ànàbẹ̀ kọ́ eléyìí táwọn afáà tún dákọ pé nínú náàyè tá nàbí kọ tó yàtọ̀ fún yìí tá nàbí ṣe yìí sallallahu alaihi wasallam òun lèyí tá a máa fi nuzakkil mayyita ala Allah tá a máa wá sọ àbígbà tá à ń sọ fọlọ́hún tọ́lọ́hún ọ̀mọ́ ń pò kú yìí a máa wá pariwo rẹ̀ òun ló ṣe nǹkan báyìí òun ló ṣe gbà lọ́sàwọ́ ẹ̀yin lẹ́sẹ̀sẹ̀ wí fọlọ́hún eléyìí náà àbí àníyáhà kéèyàn máa wá kí gbégbé á ah, ẹni tó lọ yìí òun lolóore òun olóore òun ti lọ kò sóore fún un mọ́ gbogbo oru náàyù tó bá nítumọ̀ báyìí lọ́wọ́ náà nàbíyù sallallahu alayhi wa sallam àní náàyì irú àwọn kéde báyìí ànábì kọ̀ káwa náà fi jìnnà sí i eléyìí là kọ́kọ́ hadithi Abi Huraira nípa na'ayu nabiyyi sallallahu alayhi wa sallam an-najashi níjọ́ tí najashi ṣe kínní níjọ́ tó níjọ́ tó kú wọn làbú òrìrà fi sọ bẹ́ẹ̀ fil yawmi ladhi mata fi èyí ò ní dínà pé a ah, káwọn èèyàn bá gbọ́ kí wọ́n bá pọ̀ kí wọ́n fi wá sí pẹ̀rẹ̀ èyí ò bá mu ọba lànà nàbì mu sallallahu alayhi wa sallam àmọ́ bá ti yẹ lẹ́yìn eléyìí nǹkan kí nǹkan ló dì wọn wa kharaja bihim ila al-musalla ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì nínú hadithi yìí wa kharaja bihim ila al èèyàn péjọ tí wọ́n pọ̀ tán ànábì wa ni ó yá ẹ jáde ẹ ibi tí wọ́n ti máa kírun ayé dí kìí nínú mọ́ṣáláṣí wọn ò kírun sí Nàjáṣì là ní nínú mọ́ṣáláṣí ǹjẹ́ a gbọ́ yé ń bi eléyìí kẹ́lòmíọ́ wá gbọ́ kọ́ wá pé bídíà ni kẹ́ ẹ máa kírun sókùlà mọ́sálásí kò rí bẹ́ẹ̀ o. ń bẹ́ẹ̀ nu hadith wa aisha radiyallahu anha aisha ni ma sọ̀lá nàbíyù sallallahu alayhi wa sallam ala suhaili ibn albayda illa fil masjid. aisha ló sojú wọn báyìí ń lu madina ẹni ó kúnjọ́ náà kìí sẹ́ni téèyàn ọ̀mà suhail ibn albayda ló kọ́ rẹ̀ mọ́sálásí là nàbì kírun sí la ìyẹn ni pé a lè kírun sókú lanu mọ́sálásí kò sí wọ́n ń bẹ̀ nù sẹ̀ríà àwọn onímọ̀ ní tọ́fà tá nẹ́bí fi ni wọ́n jáde lọ mùsọ́lá ni pé bí Nàjáṣì ṣe tó bó ṣe lọ́lá bó ṣe lóko tó tá nẹ́bí sì kéde ti gbogbo èèyàn mọ̀ wọ́n ní mọ́sálásí ò lè gbà wọ́n mọ́sálásí ànábì ò tóbi ńgbà náà ni wọ́n fi wá jáde lọ bo jáde lọ mùsọ́lá àmọ́ fíkì wò hadithi yìí ni pé èèyàn lè jáde lọ mùsọ́lá fóbi kan àbí méjì kọ́lọ́ kírun sí i òkú là ń bẹ̀ bẹ́ẹ̀ bá sì rí i pé mọ́sálásí náà rọ̀ yín lọ́rùn láti kírun sókú là ń bẹ̀ kò sí nǹkan kan tọkọ o ní kaaba lónìí ní mọ́sálásí anagba muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni bá ti lọ hajj àbí umra yóò rí bẹ́ẹ̀ wọ́n ń kírun sókú là nù mọ́sálásí dòní kò sí wọ́n bẹ̀ nù nínú sunna anagba muhammad sallallahu alayhi wa sallam. fasọ́fà bíhìn ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta nù hadithi àbí hùrẹ́rà fasọ́fà bíhìn ànábì wa tò wọ́n ní sáfù sáfù àti ká tó sáfù ń bi sọ̀látùl jánásà náà túláàsì ni àyíwá pé bí kò kú sí rúkú ń bẹ kò sí sùjúdù ń bẹ nǹkan kọ́ sá ti dúró gátagátá fọ̀sọ́fà bihim bá a ti máa tó sáfù òun wákàtí márààrún bẹ́ẹ̀ náà lèyẹn ó tó sáfù bẹ́ẹ̀ bá fẹ́ kírun jánásà ara nfa ní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ọwọ́ àánú hadith anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam mìíràn wípé gbogbo ẹni tí àwọn èèyàn bá kírun sí i la tí wọ́n bá fi pé sáfù mẹ́ta bí wọ́n bá wá foríjìn fún ọlọ́run ó foríjìn òun làwọn onímọ̀ ṣe máa rí i pé bí ẹ bá pọ̀ púpọ̀ ẹ̀kọ́ ni èyí tẹ́ fi tó sáfù kan tí ó gùn ẹ̀wà tẹ́ra yín ẹ̀tò sáfù méjì ẹ̀tò sáfù mẹ́ta wọ́n wà nù hadithu jábẹ̀rẹ̀ tá a kàlẹ́ lẹ́ẹ̀kejì wà kó n tó fi sọ́ọ̀fì sáà ní àwìsàn àlè ara ẹ̀kọ́ tó wà ń bẹ̀ nìyẹn ẹ pinra yín bẹ́ẹ̀ bá tó bí bẹ́ẹ̀ ogún ẹ wá pinra yín sí méjì àbí mẹ́ta àmọ́ bàbá yìí pé ìmọ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò síbi tí ajáàlì ò lè ti bá èèyàn ẹlòmíì lè sọ pé ojú ọ̀nà àwọn mẹ́ta náà ni wọ́n wọ́n sì gbọ́dọ̀ túláàsì ní gbogbo ibi tí mùsùlùmí títí tán bá ti dé bá ẹ̀yìn tẹ́ wà lágbègbè wọn túláàsì ní kẹ́sì tó bá yẹ kẹ́sì. èyí ọ̀wá túmọ̀ pé ká wá gbọ́ yé pé ká tó sáfù mẹ́ta kẹ́nìkan wá dóyìn kẹ́nìkan ó tò lẹ́yìn ẹ̀ kẹ́nìkan ó tò lẹ́yìn àsáfù kélé yìí torí bàbá ń kẹrùn ọ̀ràn yẹn náà àlè torú sáfù bẹ́ẹ̀ tó bẹ́yìn ọba tó sáfù mẹ́ta ẹ̀ gbọ́dọ̀ pọ̀ díẹ̀ kẹwàá pinra yín sí méjì àbí mẹ́ta na bẹ́ẹ̀ nínú ìlànà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa kábàárà lẹ́ẹ̀mẹ́rin èyí ni pé bí wọn bá kírun jànáza ẹ̀mí ló là máa kábàárà ẹ̀mẹ́rin là máa kábàárà. ọwọ́ nu àhàdífù míì minha hadífù zayd bin arqam radiyallahu anhu kama rawahu abdulrahman ibn abi layla abdulrahman ibn abi layla gba hadífì wàlọ́dọ̀ zayd bin arqam pé kánà zaydun yukabbiru ala mawtana arba'a. فكبر يوما خمسا فقال إن النبي صلى الله عليه وسلم كان يكبرها زيد بن أرقم من نوع صحابة النبي محمد صلى الله عليه وسلم ابن أبي ليلى ni nta mọ̀ ni pé bí zayidu bá ṣáájú tọ́fẹ́ kírun sókù la kábàrà mélòó ni máa ká mẹ́rin ọwọ́ adijọ́ kan zayidu wá kábàrà márùn-ún àwọn èèyàn wá ń ṣe àkílódé ọ̀nà ànábì náà máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmì ìtọ́pọ̀ jù òun ni kíni kábàrà mẹ́rin kò sì gbọ́dọ̀ jí kábàrà mẹ́ta ọ̀bá súnà nábì mu ọ̀bá ṣẹ̀ríà ìsìláàmù mu kábàrà mẹ́rẹ̀ẹ̀rin yìí kí là máa wá ń wí bẹ́ẹ̀ yẹn bá kábàrà alákọ̀ọ́kọ́ torí pé nù ẹlòmíì ìtìjú pé kí wọ́n máa dádó yọ kàn tó sẹ́yìn wọn náà ni kò ní wádìí pé kí ni wọ́n ń wí kọ́dà ẹlòmíì bá bí yẹn bá bí ó lè má mọ̀ ìrun jànáza ò ní rògbòhùn kò sì ní forí kalẹ̀ ìdúró náà lèyàn ti kì í kábàrà mẹ́rin àkọ́kọ́ bẹ́ẹ̀ bá kábàrà alákọ̀ọ́kọ́ tí ìmáàmù kábàrà tẹ́yìn náà kábàrà ẹ̀ wà ké súratul fàtíhà àkọ́kọ́ kábàrà nìyẹn bẹ́ẹ̀ bá ké fàtíhà tán kò ní di súra fàtíhà lásán ẹ̀ kábàrà lẹ́yìn fàtíhà yìí ẹ̀ ṣe kí ni as-salatu ala nabi wa sallam èèyàn wà sàlátù fún anabi gbogbo wa sàlátù tó ọba máa tọ́lẹ́rì inú hadith anabu muhammad sallallahu alayhi wa sallam tààfin ní tọ́lẹ́rì ni pé yàtọ̀ fún asàlátù táwọn èèyàn hun lẹ́yìn anabi o sallallahu alayhi wa sallam èyí tó dájú mọ́ asàlátù tó wáyé láyé anabi sì ni asàlátù al-ibrahimiyya èyí tá a máa ṣe lórí irun yẹn bẹ́ẹ̀ bá ṣe léyìí tán yọ wá tún ṣe kí ni yọ kábàrà ó di kábàrà mélòó ó di mẹ́ta lẹ́yìn kábàrà ẹlẹ́kẹta yìí a wà sí gbogbo àdúrà tí èèyàn bá mọ̀ kó ṣe é fòkù yìí lẹ́yìn kábàárà ẹlẹ́ẹ̀kẹló kábàárà ẹlẹ́ẹ̀kẹta gbókù ọkùnrin ni obìnrin ni a ṣàdúrà fún lẹ́yìn tá a bá ṣàdúrà a wà foríjìn fún a tọrọ kí ó wà lìjẹ́nà kọ́lọ́wọ́n sọ̀nbìyà náà kọ́lọ́wọ́n ojú ó lè dáhùn béèrè tí wọ́n bínú sàárè irú àwọn àdúrà tó àti tànàbí máa ṣe nìyí tọ̀rẹ́ lómi irú àdúrà téèyàn máa ṣe fókù nítorí kò sí ntọ́kàn mọ́ pẹ̀lú à ń kọ́lé à ń ralẹ̀ à ń ra mọ́tò ti tiẹ̀ ti tán èyí tí ó wúlò fóun níbi tí ń lọ bó ni ó ṣe bá a ní kíni ní rọrùn irú àdúrà yìí la máa ṣe fókù ọlọ́run ó forí jìn ọlọ́run ó ṣe lọ́mọ àlìjẹ́nà ọlọ́run kó sọ níbi ìyà sàárè kó sọ níbi ìyà náà lẹ́yìn eléyìí ìmáàmù tún kábára ẹ̀yìn náà kábára pẹ̀lú ẹ̀ lẹ́ẹ̀kẹ́ló ẹ̀kẹrin bàbá tí wàá kábẹ̀rẹ̀ kẹrin yìí tán àìtún fàdúrà lẹ́yìn ẹ̀ máa ẹ kàn dákẹ́ díẹ̀ ẹ bá sálámà bá a ti kírun solatul janaza nìyẹn èyí tó ṣe pọ̀ jù nínú hadith anabu muhammad sallallahu alaihi wa sallam òun ni pé kan là nabi ma sálámà nínú janaza asalaamu alaykum wa rahmatulah lẹ́ẹ̀kan péré so eléyìí ni ìlànà anabu muhammad sallallahu alaihi wa sallam gbogbo eléyìí a rí nínú hadith abi hurairah radiyallahu anhu tí abu huraira ní náà nabiyyu sallallahu alayhi wa sallam najashi fil yawmi alladhi mata fi wa kharaja bihim ila al-musalla fasaffa bihim wa kabbara arba'a nínú fíkì wa hadithi yìí kuma òun ni hukmu salati ala al-ghaib hukmu salati alẹ́lẹ́gàì kí ni sẹ̀rí àwí ń pa pé ẹni tí yóò sí níbi tá a ti ń kírun òkú tí yóò níbi tá a ti fẹ́ kírun sí la ǹjẹ́ yẹn lè kírun sí la torí ẹ má ibola ní nàjàásí wà tá nàbí fi ń kéde kókó Madina Habasha ní Ethiopia nàjàásí wà ó dínà púpọ̀ sí Madina ànábì fi ń kírun sí la ní nílùú Madina kí ni ṣẹ̀ríà Islam wí ń pa ẹ̀ ohun tó fa eléyìí ni pé tó fi di pé káwọn onímọ̀ ọ̀sẹ̀ wádìí ìjìnlẹ̀ ń pa ẹ̀ òun ni pé wọ́n wo pé kó tó dá ìgbé nàjàásí kú yìí àti lẹ́yìn ìgbà tí nàjàásí kú kò sẹ́nìkan tá tún kírun sí i láti òsín bẹ́ẹ̀ àwọn èèyàn ń kú kó tó di gbé nàjàásí kú ànábì ń bẹ Mẹdínà ara wọn ti ń kú Mákà ara wọn ti ń kú Tọ́ífù ànábì ò gbé ẹ jáde wá kírun sẹ́nìkan tó kú Mákà àbẹ́nìkan tó kú Tọ́ífù lẹ́yìn tí nàjàásí kú tán tá ànábì kírun sí sọ̀látùl wọn ò kò sì sákọọ́lẹ̀ fún ànábì tí wọ́n á ní ọyẹ wá kírun sí ẹni báyìí la ọlọ́wọ́ àwọn ọmọ onímọ̀ máa fi máa jìnlẹ̀ gbádìí sí ànábì yìí pé ajẹ́pẹ́ yìí ṣàdédé jáde pé àwọn ní ẹnìkan kú nígbà ọ̀yá ẹ jáde ẹja kí sọ̀rọ̀ àtòlùkà ìbọn hàn lára tí wọ́n fàyọ́ ń bẹ̀ ni pé Nàjáṣì kú sáàrin àwọn kèfèrí kò sẹ́ni tí ó kírun sí la gbogbo ibi tá a bá rí pọ́ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n lòun lọ yẹ ká kí. Ni o fi jẹ́ pé gbogbo àwọn tí ń kú mẹ́kà tí ń kú tọ́ ifù gbogbo bíi khaibar gbogbo tí ń bẹ láyé agbègbè anabi ń gbà náà anabi ò pé wá kírun sẹ́nìkan la a sì rí nínú ẹni ọlọ́lá ju nàjàásí lọ dábàá pàbí nàjàásí ju wọn lọ lọ́dọ̀ ọlọ́run ni èyí ń kọ́ làwọn onímọ̀ fi máa jìnlẹ̀ wo pé àṣekà kírun fẹ́ni tí ò sí ń bẹ́ẹ̀ á máa wò síbi tó kú sí wọ́n ti kírun sí i la àbí wọn ò kírun sí i la bó bá yẹ pé àwọn mùsùlùmí ibẹ̀ ti kírun sí i la kò nídìí káwọ tún wá pé ẹgbẹ́ ah, ọmọ ti wá ní àfi káwa náà tún kírun sí i la ọ̀nà kan nìyẹn ọ̀nà kejì táwọn onímọ̀ fi ìmọ̀ ìjìnlẹ̀ wo àdìsí yìí ni pé inú kó sì jẹ́ ìta akọ́wí àbí kọ́ jẹ́ pé nítorí bí nàìjásí ti jẹ́ ẹ̀wọ̀n tí mo ní nàìjásí jẹ́ fún Islam nígbà tára lé tilẹ̀ lé máwọn mùsùlùmí ní Maka tí ò síbi tí wọ́n sá lọ wọ́n mọ̀ pé nàìjásí èsè mùsùlùmí amẹ́nìkan ròyìn fún wọn pé nàjàsí yìí ò ọgbà àbòsí láyé kìí ṣe mùsùlùmí lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ bá lọ́dọ̀ rẹ̀ kò ní gbà wọ́n fàbòsí kàn yín báwọn ará mẹ́kà àwọn kèfèrí mẹ́kà tí wàá gbọ́ bẹ́ẹ̀ wọ́n wá wá wọ́n wá di pé ta ló wọn àti nàjàsí ta ló súnmọ́ nàjàsí dùn gbòòrò mẹ́kà wọ́n wá rí àwọn bíi méjì ká ah, àwọn eléyìí ọ̀rẹ́ nàjàsí ni wọ́n wọ́n wá rán wọn lọ bá nàjàsí pé àwọn kan sáko ńlu wa àwọn rẹ́bù kan sáko wọn wá bọ̀ ní ìlú rẹ̀ torí náà lé wọn padà sí ọ̀dọ̀ wa nàìjíríà sì gbà wọn lálejò gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àmọ́ ń gbòdì pé ntẹ́ bá wà ní wọn ni àwa ah, ah, lè sàdédé lé wọn báwọn ẹja gbọ́ tẹnu tiwọn náà wa ni wọn lọ kí sáwọn mùsùlùmí wa ẹni tó lídì àwọn mùsùlùmí gbà náà ni Ja'far ibn Abi Talib radiyallahu ta'ala anhu tí aliyu ibn abi talib wọ́n déwájú nàjáṣí nàjáṣí ní ẹja gbọ́tẹnu wọn níbi wọn tí wọ́n ń sọ̀rọ̀ lógìdì wọn rí pé omi n bọ́lẹ̀ lójú nàjáṣí nàjáṣí ní ṣe gbogbo ń tẹ̀ ń bá ń ti ń bọ lọ́wọ́ tèmi lọ kò o àmọ́ báwa yìí kò ṣeé ṣe o. Ah, ẹ̀fẹ́ ń yàn àwọn eléyìí jẹ ni ṣé n tẹ́ ni wọ́n ń wí náà ni n tẹ́mi náà bìlíìfù nù ẹ̀ ni wọ́n ń wí yìí torí náà kò sí ẹ dá wọn padà sílùú yín kò sí bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí tẹ wá ẹ máa gbé lálàáfíà ẹnìkan gbọ́dọ̀ fọwọ́ kankan yìí bẹ́ẹ̀nìkan bá dún màhúrú máyín ẹ̀ wá bá wọn gbogbo eléyìí ni nàìjíríà ṣiṣẹ́ kódà kó tó di kíni kó tó di mùsùlùmí irú bẹ́ẹ̀ tí wọ́n á padà gba Islam ara wọn nílẹ̀ mà tó wòye pé nítorí ká nẹ́bí ò ṣe báyìí bá a bá rẹ́ni tóun náà pàtàkì pàtàkì nítorí ẹ̀sìn là ń wí o kì í ṣe pé nàjàásí bùn wọn lówó o kì í pé nítorí nàjàásí jọba o àmọ́ nítorí róòlù tí nàjàásí tó ní nípa kíni nípa Islam àtàwọn mùsùlùmí bá a bá rẹ́ni tó rí bẹ́ẹ̀ náà kọ́dà bí òjọba kọ́dà bí òjolówó wọn lọ lẹ́tọ̀ọ́ ká kírun sí òun náà la kọ́ra bí òsín nílùú tí a ti fẹ́ kírun sí la àmọ́ tó bá yẹ lẹ́yìn ìdí méjèèjì yìí kìí ṣe gbogbo èèyàn láwa pé lamankuru kan yá jáde ẹja kí sọ̀rọ̀ àti olùgáyìdá kọ̀bá mu bẹ́ẹ̀ hàdà wàlláhu alam wa sallallahu barak ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي المصطفى صلى الله عليه وسلم Eh, ilé tí agbára ọlọ́run jẹ́ olú fún wọn ní ayé àti ní ọkẹ́ ọ̀run tó ká mọ́ gba àkókò mà láti ọjọ́ tí wọ́n kí. ọdún bàrà lọ máa ń kí ẹran ǹjẹ́ ó àwọn yẹn tó sáfù tẹ́nìsì ni pé majority ní inú ìgboro wọn àmọ́ nǹkan tí wọ́n máa ń sọ lẹ́yìn ìgbà tí wọ́n bá kábàrà tán ǹjẹ́ yẹn lè kọ́kọ́ kọ́ wọn tó yẹ pé alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain ah, ọlọ́run san oníbèrè lẹ́sìn dáadáa òdodo ni àfa oníbèrè sọ èmi náà ti wí lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ tí ó kàn tó ìtìjú pé àti wàá gbọ́ kí n wá pẹ́rù mi ọ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn òsì ní mo dàgbà àbí mo lajú àfikẹ́yìn ọkọ̀ ọ̀ so àmọ́gẹ́ bí ìbéèrè tá a fa béèrè kò sí ní tó burú pé yàrá bá wà ní ibì kan tó ń tọ ẹ̀dàkùnrin ọ̀run jàǹdàzà la fẹ́ kí o báyìí báyìí la máa wí níwọ̀n bá tí ò ní gbàsìkò èyí ò burú kakọ́ àwọn èèyàn náà. sàmú alẹ́kùn tó lọ nípa ìròyìn jàǹdàzà ìfìtàfà káàdùn pé ìwọ́n mú kábàrà ṣé ọ̀nà mẹ́rin tí wọ́n mú ti kábàrà yẹn láti máa. ee wọ́n fún ìyàdẹ àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì tí a bá ń ṣe àdúrà fún òkú yẹn sí àlẹ́ bí yorùbá ṣe tó ẹlẹ́ẹ̀kẹta ẹni tó jẹ́yàn lówó tó yẹ pé ó ti fìdínà yàn lórí owó tó jẹ́yàn débi kí èèyàn tẹ̀tọ́ ayé ò ní gbà mọ́ bá padà á pé wá gbowó yẹn tí ti gbà lálẹ́ kìá mọ́ lè ṣe bẹ́ẹ̀ ń padà mọ́ lálẹ́ kìá mọ́ kọ́ gbà lọ́wọ́ rẹ̀. الحمد لله um, kíni ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé uh, ọlọ́run ọ̀sán oníbèrè yìí lẹ́sàn dáadáa nínú tí ọmọ ń fa èdè àìyedè nílòótọ́ pé Ìgbòho lákàwọ́ sókè torí ẹlòmíín máa fi wé ìrùn ẹ̀ẹ́dẹ́yìn ìrùn ẹ̀ẹ́dì tó ipá kábàrà méje níraka alákọ̀ọ́kọ́ akabara mẹ́fà níraka ẹlẹ́ẹ̀kejì tá a sì máa gbé ọwọ́ sókè ǹjẹ́ bẹ́ẹ̀ nìrun jànáza rí la nìrun jànáza ìtọ́lẹ́sẹ̀ ńlẹ̀ nù hadith anagba muhammad sallallahu alayhi wa sallam ni pé kabara alákọ̀ọ́kọ́ ònìkan là á máa gbé ọwọ́ sókè gbogbo kabara mẹ́tẹ̀ẹ̀ta yòókù èèyàn máa kabara kò ní gbọ́wọ́ rẹ̀ fóònù ìgbáàyà rẹ̀ so wallahu alam kí ni bẹ́ẹ̀rẹ̀ kejì náà. al-aslu ni pé kéèyàn kọ́ lárúbáwá kò fi ṣàdúrà bá nàbì tí máa ṣe tó bá yẹ pé èèyàn wà in the process pé ń kọ́ lọ́wọ́ kìí pẹ́ ni tí ó ti wá ní yorùbá làwọ́ máa lò àmọ́ ń kọ́ lọ́wọ́ kò tí ì bẹ́ẹ̀ kò burú kọ́ máa fi yorùbá ṣàdúrà tó bá tó bá sì ti mọ̀ ọ́ yìí ní ẹni tó jẹ́ èèyàn lówó àbí ok ẹni tó jẹ́ èèyàn lówó ó fìtínà èèyàn bíi báwo kò tètè dáwó yẹn padà ọ mhm. padà lóhùn ní pé kéèyàn wá gbà alakule hal tọ́ba yìí pé ibi tí ìdájọ́ sẹ̀ríà wà ní anábì ní matlul ganiyi zulmun yuhillu irdahu irú ẹni báyìí kéèyàn gbé lọ lé ìdájọ́ sẹ̀ríà ni kí sẹ̀rí òsè ń ti ọba tọ́ sí i àmọ́ tí ọba sílé yìí òun gbogbo ògbà tó bá lóun ṣe tán àti fún yàn lówó à ń gbowó mi máa kì í àmọ̀ ní ìmọ̀ gbà hàn èyí ò kéré sọ̀rọ̀ irú ẹni báyìí kọ́dà bá bá rí ẹni tó bá wú bẹ́ẹ̀ tó bá ipò òun ni ọ̀gbá tóró ẹni yìí kọ́ da sínú ilé rẹ̀ torí pé kọ́ mọ̀ gbé lọ àlìkìyàmọ̀ bẹ́ẹ̀ ń tiẹ̀ àmọ́ pé ẹ̀ ẹ̀ nígbà mọ́ dá àlìkìyàmọ̀ à. kódà kò yẹ kí irú ọ̀rọ̀ báyọ̀ jáde lẹ́nu mùsùlùmí torí pé ẹwù bá ọlọ́run bá ti ròyìn àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ruhamau bainahum torí ẹni tí ń sọ̀rọ̀ yọ yẹ kọ́ mọ implication pé ìmọ̀ ẹgbà lálìkìyàmà ìtumọ̀ ẹ̀ nípa ọgbà àrùn tiẹ̀ ọgbà àwẹ̀ rẹ̀ ọgbà àzàkà rẹ̀ yẹ kí mùsùlùmí ronú bẹ́ẹ̀ sí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí. ṣẹ̀rí àgbédájọ́ kalẹ̀ irú ẹni tó bá ṣe báyìí tó lówó tí ọ̀sán ó ní ti ṣẹ̀rí àní bọ́ba ètò ibi tá a ti ń lò fi ọlọ́run ni ó ní ti ṣẹ̀rí àní kásì bí ọba ti wá sí yẹn kí mùsùlùmí ọ láàánú ara wọn lójú rọ́ṣàmáú bainahum gbogbo ìgbà tó bá lóun ṣe tán òun fẹ́ dá padà kí mùsùlùmí ọ gbà Allahu a'lam. ẹ lọ́kùnrin ọ̀kan náà sísà ni ó béèrè béèrè sọ̀rọ̀ ní ìgbà tẹ̀ sọ̀rọ̀ kúlẹ̀ kan wọ́n ní ìjẹ́ téèyàn bá kú fún yàn téèyàn bá kú fún yàn sótọ́ fún mùsùlùmí kó sunkún lórí òkú yẹn àbí òdà. hadith yìí àìṣe bẹ̀rẹ̀ gbogbo orú bẹ̀rẹ̀ báyìí ni lórí ẹ̀ kí ló irú ẹkún wo lè irú gbogbo ẹ̀ ọwà nù hadith anabu sallallahu wa sallam ẹkún sísun tọ́jẹ́ tọ̀bí àwọn ọmọ èèyàn pé ah, bínú yẹn bá ń bàjẹ́ kómi ọmọ bọ́ lójú ẹ̀ kò sí ní tó burú mbẹ̀ ẹkún tá a mọ̀ pé ah, bínú yẹn bá bàjẹ́ omi ń ṣe kí ni omi ń bọ́ lójú ẹ̀ amẹ́kùn ìmọ̀ sọ̀sọ́kúsọ òun ni nìyáhà ìmọ̀ wa ké apàdà kanu hadithi anabi sọ àwọn nǹkan kan tó lè sẹ́kún di haramu ara ẹ̀ ní ìmọ̀ sọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu olóore ti lọ ẹ sì ṣe ká ẹ sì ṣe kínní gbogbo eléyìí ń kọ̀dà èèwọ̀ ni. insha allah bàbá padà ka hadith débẹ̀ bọ̀tí kó níbèrè yọ ọmọ pé ẹkún ti àdámọ́ ọmọ èèyàn anagba muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ tí ọ̀kan náà àwọn ọmọ ọmọ anabi ń pọ̀ káàkú anabi gbé lọ́wọ́ yìí tí wọ́n ń jẹ̀rora ọmọ kékeré ń tẹ́mi rẹ̀ sì fi wá bọ́tà ànábì ń wo báyìí omi wá ń bọ́ lójú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan náà sọ̀hábẹ́ wa ní ya Rasulullah ànábì omi ní ń bọ́ lójú rẹ̀ yìí ànábì wa ń dá lóhùn pé omi tí ń bọ́ yìí rahmatun kataba allahu ala al-ibad àánú tí ò gbọ́dọ̀ má sí lọ́kàn mi ọmọ ìwọ ọmọ kọ́ máa pọ̀ ká kú kó sì fi tẹ́mi òfin máa bọ́ lọ́rùn ẹ̀mí àánú yẹn gbọ́dọ̀ wà lára gbogbo mùsùlùmí irú ẹkún báyìí ni ò burú bínú yàn bá bàjẹ́ tómi bọ́n lójú ẹ àmọ́ kọ́ má sọ̀sọ́kùsọ ọ̀nà anábì kọ́ alẹ́ ń jọ Ibrahim radiyallahu anhu ń jọ ti Ibrahim kú anábì ní wa omi ń jáde lójú inú wa bàjẹ́ wal qalbu yahzan kọ́dọ̀ kan wa lórí ikú tí wọ́n bí ibrahim ṣe kú yìí àmọ́ láàánà kóòlù ilà àmọ́ yóò di rọ́bànà àmọ́ nǹkan kan ò ní jáde lẹ́nu wa yìí àfi tí ó yọ ọlọ́wọ́n bá wa nú. ẹnna bẹfẹrọ kíkà ya ibrahim mahzunun ìwọ ibrahim fífi ilẹ̀ tó fi wá lẹ̀ yìí ọba wa nú jẹ́ ojú wa omi ọ̀jáde ń bẹ̀ ọkàn wa gan bàjẹ́ àmọ́ láàánà kóòlù ilà àmọ́ yóò di rọ́bànà àmọ́ àní jẹ́ kí nǹkan kan jáde lẹ́nu wa àfi tí ó yọ wọ́ lọ́wọ́ bá nù eléyìí ni ó yànjú ẹ̀ pé irú ẹkún wo ni sẹ̀rí àgbà láyè tọ́rọ́ lómi máa ti gbọ́ lóòótọ́ ìsìláàmù ò pé kí ni ọyọ̀ dájú ìsìláàmù ọ̀kọ́ wa ká ṣe kí ni ká ya ọ̀dájú ẹlòmíì ó ní súnà náà ló ń gbọ́ yé débẹ̀ yóò ní imáàmù náà ló débẹ̀ kódà ibi tó yẹ kéèyàn ó fi àánú hàn gẹ́gẹ́ bí ọmọ èèyàn òun la anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam omi ń jáde lójú ànábì sallallahu alaihi wasallam ní kàánú ọmọ tí ń kú yìí kára pé ọ̀yáyá àtúnyẹ̀ ń gbọ́n gbé kíní ta gbogbo nǹkan ló ní oníwọ̀ntúnwọ̀nsì kọ́mọ kíni ọmọ èèyàn bàjẹ́ bí bànújẹ́ bá bá inú àdámọ́ ọmọ èèyàn ni àmọ́ la naqulu illa ma yurdi rabbana àní fẹnu wa yìí sọ ní tí wọ́n fà bínú ọlọ́run fún wa àti fẹ́ni tó kú náà. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين كبر فلو حديث جابر بن عبد الله رضي الله تعالى عنهما كبومتنا أو أحاديثنا عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم صلى على النجاشي فكنت في الصف الثاني أو الثالث عن عبد الله بن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم صلى على القدر بعدما دفن فكبر عليه أربعة عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كفن في ثلاثة أثواب أثواب يمانية يمانية بيض, بيض سحومي سحومي سحولجة ليس فيها قميص ولا عمامة عن أم عطية الأنصارية قالت دخل علينا رسول الله صلى الله عليه وآله وسلم حين توفيت حين توفيت بنته زينب قال اغسلناها ثلاثة أو خمسة أو أكثر من ذلك إن رأيتن ذلك بماء وسدر إن, إن رأيتن ذلك بماء وسدر وجعل وجعل وجعلنا في الآخرة في آخرة كافرة أو شيئا من الكاف من كافور فإذا فرغتن فآذني فلما رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد حديث فقوني أني بمشيئة الله <clears throat> الجنائز تياتي برير لا تجي جناني عن جابر, عن جابر بن عبد الله رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم صلى على النجاشي فكنت في الصف الثاني أو الثالث حديث جابر يي ọjọ́ hadith abi huraira ta kàn jẹjọ nípa apá àwọn méjèèjì ń dá lórí bá nàbì ti kírun sí ànàjáṣí la a ti sọ fúnra wa man huwa ànàjáṣí rahimahullah ẹni tí ń jẹ́ ànàjáṣí ọba ìlú habasha ìlú tá ń pè ní òun ló di ethiopia lónìí ọba abẹ ní anajashi aleyhi rahmatulah jaabir ibn abdullahi ni níjọ́ tá nabi wa muhammad sallallahu alaihi wa sallam tá nabi kírun solatul ghaibi lé anajashi kuntu fi sọfì sáni awusali jaabiru ni inú sáfù ẹlẹ́ẹ̀kejì àbí sáfù ẹlẹ́ẹ̀kẹta ọ̀kan ni mo wà nù méjèèjì anifitu hadithi yìí ni pé òun làwọn afáàfin ní yustahabu ọ̀dà bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kírun sókù la kẹ mọ́tò sáfù kan kẹ jó ju sáfù kan lọ bẹ́ẹ̀ bá tó yẹ òǹkà tó lè tó sáfù tó pọ̀ a sọ ilé yìí láti pàkíyèsí ara wa pé èyí wọn wá pé kéèyàn má ju mẹ́ta lọ kọ́ wá pé wọ́n ní kí sáfù ọ̀pọ̀ kọ́ wá pé èèyàn kọ̀ọ̀kan ni ó dùn ó ní sáfù kọ̀ọ̀kan àmọ́ bẹ́ẹ̀ bá pọ̀ ẹ̀kpógún ẹ̀kpógójì àbí jù bẹ́ẹ̀ lọ ọ̀dà púpọ̀ kí sáfù tá a fi kírun sókù la kọ́mọ̀mọ̀ ní sáfù ẹ̀yọ̀ kan ẹ̀tọ́ sáfù méjì ẹ̀tọ́ mẹ́ta mẹ́rin márùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ra nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ òye wa pé irun kíkí sí òkú la bí ìgbà tá à ń sì pẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ni ànábì ní bẹ́yìn àtọ́ bá sì ṣe pé òkú lọ́dọ̀ ọlọ́run bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ló ṣe é ṣe ó sì ju àánú wo irú òkú bẹ́ẹ̀ nípa báyìí náà láàfin mọ̀ pé àṣekè ṣe ń tọ́ da ní ti ọ̀sáàbà ń bì yìí pé bí òkú bá kú àwọn kan ni wọ́n máa kírun sókú la àwọn abáyá àwọn àgbàlagbà àbíjàmá mọ́sálásí ẹlòmíì ọ̀tí ẹ̀ mọ́ pé nu ìwọ̀ tó kú yìí ní lọ́rùn òun gẹ́gẹ́ bí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí òun ni kéèyàn ó kírun sí i la tí a bá wá kírun sókù la àti sọ fúnra wa ń jẹjọ ká má tún máa tún wí padà kí lèèyàn máa ké ẹni tí ó bá wá kó béèrè lọ́wọ́ àwọn tó wá raka kábàrà mẹ́rin tá a máa kábàrà níbi sọ̀látùl jànáza ó ní nǹkan kọ̀ọ̀kan tí mùsùlùmí gbọ́dọ̀ máa wí ń bẹ èyí kan dákẹ́ lẹ́yìn ìmáàmù ní baba kábàrà alákọ̀ọ́kọ́ a ké suratul fatiha tí ò ní súra nù. No bàbá kábàrà pẹ̀lú ìmáàmù lẹ́ẹ̀kejì àwa ṣèkínní asọ́láàtù ala nabiyyi sallallahu alayhi wa sallam asa salatu fún anabi. bí ìmáàmù bá kábàrà lẹ́ẹ̀kẹta tá a bá kábàrà àwa bẹ̀rẹ̀ sí ní sàdúà fún òkú yìí gan. bí ìmáàmù bá ti wá kábàrà lẹ́ẹ̀kẹrin èntì ìmáàmù ó ṣe àtàwátà wà lẹ́yìn ẹ̀ ni pé àsìjò yé wa pé kábà sálámà ìrun jànáza ó yàtọ̀ fún ìrun tá a máa kí ìrun tó ní rùkú tó ní forí kanlẹ̀ ìrun jànáza àìrùkú ń bẹ àìforí kanlẹ̀ ń bẹ bẹ́ẹ̀ wọ́n bá ti sálámà ẹ̀ẹ̀kan péré asalaamu alaykum wa rahmatulah sí ẹ̀gbẹ́ ọ̀tún báyìí ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam ní máa kírun jànáza tó sì fi kọ́ gbogbo àwa mùsùlùmí náà láti máa kí i. حديث ولاكة عن عبد الله بن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم صلى على قبر بعدما دفن فكبر عليه أربعة حديث ابن عباس يقول أن قبا يونسي ابن عباس أتي بباري العباس بن عبد المطلب ó tún kọ́ wa ní ẹ̀kọ́ tó yàtọ̀ sí تارين nù جابر رضي الله عنهما Ibn Abbas lóhun òun ó sojú òun òun rí báyìí láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam sọ́lá àlà kọbìrin anábì kírun sí sàárè òkú kan la ìyàtọ̀ eléyìí sádìísù Jábìr àtàdìísù Abi Huraira ni pé kìí ṣe pé sàárè Nàjáṣí ń bẹ Mẹ̀dínà o ibi tí Nàjáṣí kú sí ní Habasha ibẹ̀ náà ni wọ́n sin sí àmọ́ anábì kírun sọ̀láàtò lùgá ibi ìrun tá a máa kí sí òkú tí ò sí ibi tá a ti ń kírun sí la pẹ̀lú àwọn májẹ̀mú tírú ẹ̀ fi lè wáyé tá a ti ṣàlàyé fúnra wa ń jẹjọ́. àmẹ́lẹ̀ yìí Ibn Abbas ní òun tún rí ìṣesí mi tó ṣe pé kèé òkú ni wọ́n gbé síwájú anábùa Muhammad sallallahu alayhi wa sallam àmẹ́ni yìí wọ́n ti sin ó ti wà nù sàárè rẹ̀ anábì kírun sí sàárè àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ lélẹ́yìí ńbẹ́nu sọ̀hí Bukhari ńbẹ́nu sọ̀hí hulimami Muslim. òun làwọn afáàfin máa pé ìyàtọ̀ ń bẹ láàrin asọ̀láàtù ilà alkọ́bìrì wọ́sọ̀láàtù àlà alkọ́bìrì. asọ̀láàtù ilà alkọ́bìrì ó yàtọ̀ fún asọ̀láàtù àlà alkọ́bìrì. asọ̀láàtù ilà alkọ́bìrì haramu ni kéèyàn ó kírun kó fi sàárè ṣe kíbla. حرام من sharia islam أما الصلاة على القبر kákíhùn òkú sẹ́ni tí ń bẹ nù sàárè nínú súnà nàbí lélẹ́yìí wa sallallahu alayhi wa sallam. a ti sọ pé ní tí irun òkú fi yàtọ̀ fún irun tá a máa kí ni pé kò sáà ń ń bẹ́ẹ̀ kò sáà ń sàjádà ń bẹ́ẹ̀ gbogbo ọ̀run tí ọba ti di pa ń rúkú à ń forí kanlẹ̀ èèwọ̀ ni kéèyàn ó kí ní ìtẹ́ òkú èèwọ̀ ni kéèyàn kírun rún báyìí mọ́sálásí lẹ́wà ní ilé ni kí wọ́n sìnkú síbi ẹ̀ ń kọjú sí èèwọ̀ ni nínú sẹ̀ríà islam àti sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam àmọ́ yàtọ̀ sí pé ẹni yìí fún di kan tá a padà dárúkọ kìí ṣe gbogbo òfin náà la máa wá pé sàárè rẹ̀ dẹja kírun sí la ó ní sábàbí kí ló ṣẹlẹ̀ ni pé láyà nabuwa muhammad sallallahu alayhi wa sallam obìnrin kan bẹ wọn lòun ní máa gba ilẹ̀ mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam tẹ́nìkan kì í ṣe pé nìkan gbà ṣiṣẹ́ pé wọ́n máa gbalẹ̀ àmọ́ òun náà sáwò pé kí lòun èrò ju rí ọlọ́run káwa náà kẹ́kọ̀ọ́ ń bi eléyìí o tọ́rẹ́ lomi ọmọ wò kó dìgbà téèyàn bá tọ́ba lówó tọ́ba dolówó kó tó lè ṣe ẹlòmí ọ̀rọ̀ pa abẹ́ni ọba kíw nìkan ló lè máa gbalada ló lè máa ṣe gbogbo ntọ́lọ́run bá fún yàn kéèyàn náà ronú pé bí n tiẹ̀ lówó bí n tiẹ̀ kéwú èmi náà ń wá àlìjánnà kí lèmi náà arábìnrin yìí ó wo pé kí lòun náà ó fi rójú rí ọlọ́run ẹgbẹ́ kí ní ṣe òun bá mú níṣẹ́ pé ilẹ̀ kan bẹ́ẹ̀ ju nǹkan kan lẹ̀ òun lòun ọ̀ máa kó tẹ́nìkan ò sì wọn. arábìnrin yìí wá ń ṣe bẹ́ẹ̀ òretí kẹ́nìkan ó kí wọn kọ́dà àwọn èèyàn sallallahu alayhi wa sallam obìnrin kan lásán lásán kan nìkan gbálẹ̀ ni wọ́n pè é níjọ́ tí arábìnrin yìí wá kú radiyallahu ta'ala anha níjọ́ yẹn làwọn sàábé wa mọ̀ pa nẹ́bí mọ̀ nígbà tá nẹ́bí wa rí i pé ah, ilẹ̀ yìí kèé ṣe báyìí ànẹ́bí wa béèrè pé arábìnrin tí máa gba ilẹ̀ mọ́sálásí yìí ńkọ́ allati kanat tuqimmul masjid ẹ̀ǹtí máa mú kò máa má ìdọ̀tí kò mọ́sálásí arábìnrin yìí kọ́ àti rí pẹ́ tànàbí di àwọn sọ̀hábẹ́ bẹ́ẹ̀. ẹ̀kọ́ ńláńlá ń bẹ ń bi eléyìí pé bó tilẹ̀ wù kéèyàn wà nípò tó ga tó ọ gbọ́dọ̀ máa jẹ́ kí n tó bá kan àwọn tí ń bẹ ń sàlẹ̀ ń kọ́ máa fún wọn la pé òun náà kà wọ́n kún anabuwa muhammad sallallahu alaihi wa sallam àwọn torí ẹ gbọ́ tá a bá ti ń ka hadith yìí lọ pé àwọn sọ̀hábẹ́ ń gbà náà rò parábìnrin yìí lè nípò kan tó bá wọn lọ́dọ̀ ànábì bẹ̀ńlẹ̀ yọ ọmọ béèrè ẹ̀ ó ti kú wọ́n kírun sí i la wọ́n lọ sin ànábì ọ̀gbọ́ sallallahu alayhi wa sallam ànábì wa béèrè pé arábìnrin yìí ń kọ́ à wọ́n ní ó ti kú àà ànábì sallallahu alayhi sallam ní níjọ́ wo wọn níjọ́ báyìí báyìí afala adantumuni afala akhbartumuni èyí ṣe tẹ̀ ẹ̀ ọ̀rọ̀ yìí ka àwọn náà láyà pé àwọn ọmọ pé obìnrin ìrìn kan ti ń kàn ń gbálẹ̀ sallallahu alayhi wa sallam ẹ wo wa nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ànábì pé àwọn náà máa ma ṣe bẹ́ẹ̀ wọ́n ní kúńtà sọ iman kọ ìlà kúńtà sọ iman kọ ìlà pé ńjọ́ tóbìnrin yìí kú arípọ̀ ń gbáwẹ̀ ńjọ́ náà ìwà ànábì sallallahu alayhi wa sallam sọ iman kọ́ ìlànà oorun téèyàn sì máa ń sùn lọ́sàn-án tá à ń pè ní kẹ̀lú láwọn àsìkò ìgbà tí òun sùn lọ́wọ́ òun lárábìnrin yìí kú. àwa wo pé ká má ní ọlá ọ̀ǹgbàwẹ̀ ọ̀wà lójú oorun àwọn wa mọ̀ pé ọtí ẹ̀ wá ọyẹ bẹ́ẹ̀ irú obìnrin yìí àbá wa tiẹ̀ wá wí fún ọ lẹ́yìn ìgbà tá a sin tán wọ́n wí nǹkan kan fún anabi sallallahu alaihi wasallam anabi wa ni dùlú ní ila qabriha anabi ní n bolẹ sin fi ẹ mú mi lọ sàárè rẹ̀ sallallahu alayhi wa sallam káwọn náà kẹ́kọ̀ọ́ nbí eléyìí anabi nù sallallahu alayhi wa sallam ẹni ó dájú nù gbogbo ẹ̀dá ẹnitọ́lọ́ ń gbaṣẹ́ rẹ̀ jù obìnrin tí ń gbálẹ̀ lásán tẹ́ àwọn fojú wo pé obìnrin yìí láà máa ṣe anabi á jí lójú oorun anabi ní dolóní ila qabriha ẹ mú mi sóńbi ẹ sin wọn wá mú anabi lọ ibi sàárẹ̀ arábìnrin anabi wa ní kí wọn kí wọn kóra dó irun tá anabi ò rí kí sí la tí wọn fi sin fasọlá ala qabriha anabi wa kírun sí arábìnrin yìí la lẹ́ni tó ti wà nù sàárẹ̀ àkọ́kọ́ ntí akọnu eléyìí ni pé nu fíkì hadith yìí òní pé gbogbo ntọ́ba lè fà á gbogbo òdì tọ́ba lè fà á tá a bá ti sin òkú mùsùlùmí àìwú mọ́ bọ́bá ipọ́ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ni ànábì ó ní ẹwu kí sí la òun làwọn onímọ̀ fi wá mú dájọ́ fíkì wàá mú un bẹ̀ pé èèyàn kan kú síbì kan àwọn mùsùlùmí bẹ́ẹ̀ wá wò pé ah, ọmọ ìyá wa ni a ti sin kẹ́nìkan wá dìde ń lu wọn pé ẹ lọ́ọ́ wú wa kọ̀ bá lánàá nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam mọ́ ntọ́ bá ti lè mú wọn bọ̀ àṣírí òkú mùsùlùmí tí wọ́n ti sin ẹ̀tún lọ́ọ́ wú wa kò sínú làlẹ́ rẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam tí ó bá ṣe kó nídìí kan pàtàkì àmọ́ pé àwọ̀ lè gbà kọ́ máa wá kẹsìn síbẹ̀ ń abẹ́nìkan bẹ tó yẹ kó rí tí ò tí ì rí àà kọ́dà irun tí ó wúlò fún kú ìgan anabi ò torí rẹ̀ wú anabi ni wọ́n fi bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam fasọ́lá àlá qabriha anabi wa kírun sí arábìnrin ìlà nínú sàárè rẹ̀ bẹ́ẹ̀ náà. inú fíkì hadith yìí kún mẹ́ni pé bàbá wo lẹ́yìn obìnrin yìí tá nẹ́bi kírun sí sàárè rẹ̀ la kò sínú àkọọ́lẹ̀ pé ẹlòmíín wá kú mẹ̀dínà ànẹ́bi ni ẹ mú un sóńdì sàárè rẹ̀ ìyẹn ni pé ká má wàá gbọ́ ilé yìí pé súnà ni gbogbo sàárè ni ká má wàá lọ kírun sí òkú là ń bẹ̀ ẹgbọ́n di tá nẹ́bù Muhammad sallallahu alayhi wa sallam tá nẹ́bi torí ẹ̀ kírun sí obìnrin yìí la ànẹ́bi ọ̀kọ̀ráyè kírun sí arábìnrin yìí la ó sì mọ̀ pé bọ́lọ́run bá ń gbàpẹ́ gbogbo àwọn sọ̀hábẹ́ ìpẹ́ tòun lọ́dọ̀ ọlọ́run yóò tún nípọn yóò wúlò fárábìnrin yìí ju ti àwọn sọ̀hábẹ́ yòókù lọ. nípa báyìí tọ́ba yìí pé mọ́síláhà dáadáa kan la rò pé yóò tọ́ sókù yìí ń bẹ̀ gbà ó nìkan là á tó máa lọ kírun sókù la o. a ẹnìkan ń bọ̀ wá bóyá àfa àtọ́jẹ́ olùbẹ̀rù ọlọ́run ojú ń sún náà wọ́n wá dé wọn ní àsìkò ìsìn kò burú kóun náà kọ́dà bí òdéńjọ́ náà bódéńjọ́ kejì bódéńjọ́ kẹta àwọn kan ní bẹ́ẹ̀kú bá ti dẹ̀yìn oṣù kan èèyàn gbọ́dọ̀ kírun sí òkú la mọ́ àmọ́ kò lẹ́rìí torípa anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ àánú hadithi mi pé àwọn ṣùhàdáwò Uhudu àwọn tí wọ́n kú sógun Uhudu anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ọdún mẹ́jọ sallallahu alayhi wa sallam anabi kírun sí wọn láà bàbá ní ká wo tàwọn eléyìí náà ọjọ́ tarábìnrin yìí náà ńjọ́ tí wọ́n sin wọ́n ìjà nàbì kírun sí wọn la àìkírun sí shahidul marakala ẹni tí ó bá kú sójú ogun ara ń tí ó jẹ́ tó fi yàtọ̀ sí gbogbo òkú yòókù ni pé kọ́dà ìwẹ̀ wọ́n anabuwa muhammad sallallahu alaihi wa sallam àwọn tó kú sójú ogun bí anabi ní tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ tí ń bẹ lára àwọn ẹni náà ní ẹ̀sìn wọn torúbọ́ bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama ẹ̀jẹ̀ yóò di mísíkù tùràrí olóòórùn tí wọ́n fi máa yàtọ̀ sí gbogbo àwa yòókù nípa báyìí ànábì òkèrùn sí wọn láàtẹ́lẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ìmọ̀tọ́lọ́ fi mà ànábì táwọn ọmọ ńgbà tó tó bí ọdún mẹ́jọ lẹ́yìn ìgbà ni ànábì sallallahu alaihi wasallam tún kírun sí ibi tí wọ́n sin la ní kúkúrú ni pé fíkì hadith ni pé bí di pàtàkì bá wà tàrí pé òkú yìí ọjà ń fà ní bẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun nìkan lèyàn tó lè wá dìde pé ah, ẹja lọ bí sàárẹ̀ ẹja lọ kírun torúkọ máa wá di pé ẹni ó ti kírun bọ́ bá dọ̀sẹ̀ kọ̀ọ̀kan àbóṣù kọ̀ọ̀kan yóò ní ẹ máa já lọ kírun sí sàárè lamẹ́yìn bídí àlélẹ́yẹ lẹ́yìn òsínú sunnah anabu muhammad sallallahu alayhi wa sallam arábìnrin yìí náà jọ́ta anabi ti kírun sí láàyè àtúngbọ́ pé ń gbòó tún dẹ́yìn ìgbà kan àbódínà ọdún àbódì kan anabi tún ní ẹ máa kírun sí la torí náà ká gbọ́ hadith anabu muhammad sallallahu alayhi wa sallam ká gbọ́ yé kásì màyàtọ̀ láàrin ìrun tó ní rùkú tó ní forí kanlẹ̀ òun la lè kí nínú sàárè nínú itẹ́ ìrun tó ní ìrun tí ò ní rùkú tí ò ní forí kanlẹ̀ òun nìkan la lè kí ń bo la lè kí ní tẹ́ àmọ́ ìrun á forí kanlẹ̀ á rùkú ìrun ọ̀ràn yẹn ní ìrun náfìlà ni èèwọ̀ ni kéèyàn ó kí nínú tẹ́ àbí kí sàárè ọwọ́ à ń kíbọ̀là àbí tẹ̀yàn kọjú sí. Si so ká mọ̀ yàtọ̀ láàrin ìdájọ́ méjèèjì kọ́lọ́n kò ṣe àlékún mọ̀nà fún wa. fakabbara alayhi arba'a ara fíkì hadith yìí náà ni pé àsìkò síyàtọ̀ ń bẹ̀ nínú ṣẹ̀ríà ẹ̀rí òkú wájú ẹ̀ ń kírun sí ilá báyìí àbí kò sí ń bẹ̀ irú nàjáṣí ẹ̀ kírun sí ilá ń bẹ̀ àbíran ẹlẹ́ẹ̀kẹta ó ti wà nínú sàárè lẹ́kírun sí ilá kabbara àrùbàá kábàrà mẹ́rin náà gbogbo wọn àtẹni tí òkú ti ń bẹ ńlẹ̀ àtẹni tí òsì ń lu tẹ́ ẹ ti ń kírun àtẹni tó ti wà nù sàárè tí di kan wà tẹ́ ẹ ti fẹ́ kírun sí sàárè rẹ̀ gbogbo ẹ̀ kábàrà mẹ́rin péré òun là nẹ́bà sallallahu alayhi wa sallam arábìnrin yìí náà kábàrà àlà qabriha àrùbàá ẹ̀mẹ́rin náà là kábàrà sí sàárè arábìnrin radiyallahu ta'ala anha. عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كفن في ثلاثة أثواب يمانية بيض فحولية ليس فيها قميص ولا عمامة عائشة يلا وكي ألم بقو كيونسي ونبع حديثي و أن رسول الله صلى الله عليه وسلم كفن في ثلاثة أثواب aisha nígbà tá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam sípò padà tá nàbí jalaisi sallallahu alayhi wa sallam aṣọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi sin ànábì èyí ò nípa sọ tá a máa fi bo àṣírí òkú lẹ́yìn ìgbà tá a bá wẹ̀ tán oníran oríṣi aṣọ mẹ́ta aṣọ mẹ́tẹ̀ẹ̀ta yìí béèbìn funfun sí ní mẹ́tẹ̀ẹ̀ta sàlásàtò àṣùwábìn yamaniya inú àwọn aṣọ tí wọ́n máa ń ṣe láti ilẹ̀ yaman ìtumọ̀ yamaniya nìyẹn ìlú tá ń pè ní aliyaman òun náà tún ní aliyaman ìlú kan náà méjèèjì ń jẹ́ aṣọ tí wọ́n fi sin anabu muhammad sallallahu alaihi wa sallam kọ́dà láti ilẹ̀ yaman ní irú aṣọ náà ti wá àmọ́ aṣọ funfun ni ó sì jẹ́ mélòó ó mẹ́ta sahuliya ìtumọ̀ sahuliya ni pé ó funfun nigínigín tí wọ́n bá ní bílù òfunfun náà ni bàbá tí wọ́n ní sàhùlíyà ìtumọ̀ rẹ̀ ní pé tó funfun gbòò laysa fiha qamisun wala imama Aisha ni ńgbà wọn sin anagba Muhammad sallallahu alaihi wa sallam aṣọ mẹ́ta tí wọ́n fi sin yìí kò sí kíni ń bẹ́ẹ̀ kò sẹ́wù tá a máa wọ̀ sókè ara ń bẹ́ẹ̀ wala imama kò sì sí láwà ní ń bẹ́ẹ̀ èyí ò ní pé bàbá fẹ́ sin òkú òkú mùsùlùmí èyí tó dáa jù òun lè tọ́lọ́ ń fa lẹ́tà fún ànábì rẹ̀ yìí sallallahu alaihi wasallam bàbá ráyè rẹ̀ bẹ́ẹ̀ káfọ́rí aṣọ mélòó aṣọ mẹ́ta tí ọ̀wá ní nídìí pé àárán laysa fiha qamisun wala imama kò ní ìdá ń dá lẹ́wù kò sì ní ìdá ń ṣe ní láwàní a aṣọ kínní kalẹ̀ a kejì lé a kẹta lé bá wá gbé òkú sí àárín ibẹ̀ tán èyí tí ó súnmọ́ ara rẹ̀ ní lákọ̀ọ́ fi wé bàbá fi wé tán á tún fi èkejì náà á ṣe bẹ́ẹ̀ náà ẹ̀kẹta náà á ṣe bẹ́ẹ̀ náà báyìí ni Aisha radiyallahu anha lójú fún wa pé bí wọ́n ti sin anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ní apá bíi ǹjẹ́ dandan ni ẹni tá a bá wá rí aṣọ mẹ́ta pé wọ́n ní aṣọ mẹ́ta lèèyàn máa fi sin òkú àà àti kanu hadith ń bí rí pé suhaibu rumi suhaibu arumi radiyallahu anhu nínú àwọn tó lókè. àrò méjì àrí ẹlẹ́yọ̀kan ìsìláàmù ọ̀fara ni wá báyìí rẹ̀ bá ń bẹ dé ìtọ́ dáa ju ọ̀lọ́ ìtọ́ lọ ní kí wọ́n ṣe fún anabiwa muhammad sallallahu alaihi wa sallam kọ́ jẹ́ aṣọ mẹ́ta. lápá báyìí náà nínú tí à ń rí tá à ń gbọ́ tí gbogbo wa náà mọ̀ ni pé ó ti fẹ́ di àṣà pé bẹ́ẹ̀ yẹn bá ti lọ mọ́kà àbọ̀ lọ múra tó ṣe àjèrè àbò ṣe ó múra rí ọba ti dé yọ tọ́jú aṣọ ara mi rẹ̀ bí ṣẹlẹ̀ bá ti ṣẹlẹ̀ tọ́lọ̀ ní kí ọjọ́ lọ́wọ́ bá ń pè é kọ́dà ń tí àwọn ti ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ náà kọ́ máa béèrè ni pé aṣọ ara mi alájídá eléyìí ọ̀ lẹ́sẹ̀ kankan lẹ́nu sẹ̀ríà islam kò sẹ́rí kan tó ní aṣọ tó yẹn bá lọ fi ṣe ara mi òníjọ́ tó bá kú yẹn fi sìn. eléyìí ẹni tá a máa faṣọ ara mi sìn á padà ka hadithi débẹ̀ ẹni ọba kú sí maka ni wọ́n faṣọ ara mi sìn ó kú sí maka tá a sọ yìí ń bẹ ní kíni tí ń bẹ lára ẹ̀ á padà ka hadithi náà insha allah àmọ́ ká mọ̀ pé anabiwa muhammad sọ̀rọ̀ sọ́lọ́m ti hajj anabi ṣe umra ǹjọ́ wọn ó sin anabi wọn ma lọ wá aṣọ ara mi o òun làwọn náà kà fúnra wa yìí salasati aswabin biidin yamaniyatin fahuliya so káàsì jẹ́ kó yé wa pé ìsìláàmù ẹsẹ̀ ẹ̀sìn tí máa ń sọ aṣọ àbógiri àbí nǹkan àbáyé nǹkan kan tí ó sọ di nǹkan tá a máa bọ́ aṣọ hara mi téèyàn fi ṣe hara mi bí aṣọ téèyàn ń wọ̀ náà ni iṣẹ́ tó o ṣe ń bẹ̀ ní nǹkan àmọ́ ká wá sọ aṣọ yìí bí pé a kọ́dà ń bi tá a gbọ́n bí àdádálẹ̀ nípa àwọn míì kí wọ́n tó kú náà bí wọ́n bá ládùá kan kí wọ́n tún fẹ́ ṣe lẹ́yìn tí wọ́n darí ajé àbí wọ́n darí wọn múra wọ́n tún wá lọ gbé ara mi nù yàrá wọn gbogbo eléyìí ìmọ̀ fi làákà ìbọ̀ ẹ̀sìn tí ọ̀la kọ́ọ̀lẹ̀ kan tí ó sì ní ládà kan bí èèyàn bá tún gbẹ̀sẹ̀ mẹ́ bọ́lọ̀ ń bá wo páì mọ̀kan mọ̀kan lèèyàn fi ṣe ó lè yọ̀ǹda rẹ̀ kọ́ mọ́ gbẹ̀sẹ̀ àmẹ́ni ọba gbọ́ tí ń tún ń ṣe kọ́dọ̀ ó lè gbẹ̀sẹ̀ agídínù tó nípa báyìí nínú tọ́ tí ọba mu rárá ní kéèyàn wà ní lọrin àbíbì kan tí èsè mọ́kà tí ó lọ sí ájì tí ó ṣe ń múra kó tún máa gbé hárà pé àfẹ́ sàdúrà kan lónìí gbogbo eléyìí kò bá lànà nàbà muhammad sallallahu alaihi wa sallam káwa náà ó sì jìnnà sí i ní kúkúrú gbogbo ntí ọlọ́run bá fún yàn láyè láti fi bọ̀ àṣírí òkú aṣọ mẹ́ta ni méjì ni àmọ́ kọ́ ju mẹ́ta lọ kọ́ ju mẹ́ta lọ gẹ́gẹ́ bá a ti kà ń nu hadith aisha yìí ní ọba lágbára mẹ́ta àgbọ̀ ẹni tí wọ́n fi méjì fún nínú àwọn tó lọ́lá jù nù sọ̀hádà nàbà muhammad sallallahu alaihi wa sallam àgbẹ̀ ni wọ́n fi kan fún àgbẹ̀ ni tó pé kò pé kan gan ni a bá ń fa sókè ẹsẹ̀ ń sílẹ̀ anabi sì náà wọn ni àwọn wọn ni ọmọ àlìjẹ́nà ni wọn radiyallahu ta'ala anhum wa arda so nípa báyìí bí ọ̀rọ̀ ti eléyìí ṣe jẹ́ ni lára ń tí fíkúwò hadith yìí ni pé àwọn onímọ̀ ní tí òkú bá kú àwọn ẹ̀tọ́ kan ń bẹ oríṣi ẹ̀tọ́ márùn ni bí sẹ̀rí ìsìláàmù ṣe tó bẹ́ẹ̀ ni kéèyàn ó tó àkọ́kọ́ ní téèyàn máa ń múnú tó kù fi pé à ah, lámàyín kú nísìnyí gbogbo ń tó ní gbogbo ń tí ń bẹ àgbé tí ń bẹ nílé àgbéta àtìta àkọ́kọ́ ń tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́ yọ ń bẹ̀ ni mọ́nàtú tẹ̀jìhì mọ́nàtú àtẹ̀jìhì kí lẹ́ẹ̀ fi bò láṣìírí tẹ́ fi sìn. ìyẹn ni pé kìí ṣe dandan ẹ máa wá tọrọ aṣọ kí bí ọba sẹni tó fi inú fẹ́ dọ̀ pé ah, aṣọ ni ẹ fi sìn ẹ mú owó tó fi ilẹ̀ fi ra àkọ́kọ́ ẹ̀tọ́ tó kù nínú. No muhnatu at-tajhil bọ́bá yẹ pé bí tí wọ́n ti ń gbowó ní ìtẹ́ ni ibẹ̀ náà lẹ́ẹ̀ ti mú un kèétí kan pé à ń pínkún iye báyìí ni ọmọ ọgbà iye báyìí lẹ́yìn ẹ̀tọ́ karùn-ún lógún pínpín lẹ́yìn òkú tó bá kú muhnatu àtẹ̀jì àkọ́kọ́ ẹ̀tọ́ tí ń bẹ nínú tó kù bá fi lẹ́nu yẹn àsọ ni kọ́dà ọba yìí pé bíi tí wọ́n ti wẹ òkú lọ́fẹ̀ẹ́ bí ìlú èbó nísìnyí àwọn kan bẹ iṣẹ́ tí wọ́n ń ṣe nu bàbá làwọn ó gbowó káwọn tó wẹ̀ túláàsì bẹ́ẹ̀ bá rẹ ni tó ní ẹgbowó yìí tinú rẹ̀ dùn sí i àgbọ̀dọ̀ máa wá túláàsì ara wa pé lamẹ́yìn lọ wó wá ẹ̀gbọ́n rẹ ní nǹkan láàmú ti tó nínú tó fi lẹ̀ ẹ̀yọ̀ wò ó fi bò láṣìírí kọ́ra bẹ́ẹ̀ bá ẹgbẹ́ sàárè lọ́fẹ̀ẹ́ ń bi tẹ́ wà ẹ̀yọ̀ owó tí wọ́n gbẹ níbẹ̀ àmọ́ ẹ bá rẹ ni tó ní àà ẹ fi lẹ̀ ẹ wá gbowó kò sí ní tó burú mbẹ ọ̀dà àwọn náà gbà ládàá àmọ́ ìsìláàmù tó pé ẹ̀tọ́ ni nínú tí òkú bá fi lẹ̀ káyọ kínní mọ́nàtú àtẹ̀jì ìtààfì sìn ìtààfì bàtírí ẹ̀ bí ọba sẹ́ni tí ó fún lọ́fẹ̀ẹ́. lẹ́yìn eléyìí inú ẹ̀tọ́ márùn tí mo wí ọkàn kínní ad-duyunul muta'alliqatu bi'ayni at-tarika ad-duyunul muta'alliqatu bi'ayni at-tarika ẹ̀kejì inú. No kẹ̀kan ogún pínpín ni pé ẹ wò pé nínú àwọn tó fi kalẹ̀ yìí àwọn lè yìí tó pé òun kò ní ni kọ́dà bọ́tọ̀ yá kọ́dà ẹran tẹ́nìkan fi si lọ́dọ̀ pé ọmọ báwọn sìn kò lóun bùn eléyìí ò tí ì dọ̀rọ̀ owó ọ̀tọ̀ owó fi ilẹ̀ yìí gan ó tóbi ni ó kéré ni ṣọ́ọ̀bù ni ilé ni aṣọ ni abọ́ ni ní tí ẹ kà kún pòun ló fi ilé ẹ sì rí pòun kò ní àkọ́kọ́ ní téèyàn kọ́ máa yọ nìyẹn lẹ́yìn tá a bá yọ kíni tán mọ́nàtú àtẹ̀jì ẹ̀kẹta ló tó kan ad-duyunul muta'alliqa bizimmatihi ọwọ́ kan àwọn gbèsè wo ní bẹ lọ́rùn ẹ̀ gbèsè wo ní bẹ ní ìyàtọ̀ ìyàtọ̀ tẹ́lẹ̀kejì àtẹ̀kẹta ni pé àwọn tẹ́lẹ̀kejì àwọn ojúlówó nǹkan tí ń bẹ ńlẹ̀ tẹ́rù fóun ló kí èsè tiẹ̀ ọwọ́ akú àwọn gbèsè ti ń bẹ ní ọrùn rẹ̀ ó lè já mọ́nà ó lè má já mọ́nà wọ́n fi nǹkan sí lọ́dọ̀ ọ̀ya ọ̀ra nǹkan lọ́dọ̀ ẹnìkan olóhùn wà fún lówó lọ́la sì ní títún ó dé lónìí èyí ń bẹ ní ń bẹ a kọ́ wádìí á ah, ẹ̀yọ́ nù nù ntòkùnfin kalẹ̀ àdóyún ni àtẹ̀bíyébíyé mẹ́tì yìí àwọn gbèsè tí ń bẹ lọ́rùn ẹ̀ ọ̀yàwó ni eh, wọ́n fi nǹkan sí lọ́dọ̀ ni ọ̀rajà kò tí ì sanwó rẹ̀ ní ara ẹ̀ ní gbogbo eléyìí torí tá a fi ń sọ eléyìí ni pé àwọn tó kù bá filẹ̀ kí wọ́n mọ̀ kí wọ́n má jẹ́ kó ru eléyìí lọ bẹ́ẹ̀ torí a ti sọ fúnra wa ń jọ ní pé hukukul adamiyin ẹ̀tọ́ ọmọ anabi adama asagafuru la o bẹ́yìn ọba gbẹ̀tọ́ ẹ̀ láyé ìrún àwẹ̀ nkankan ń tọ̀ ní ọgbà lálìkì àmà nítorí náà ẹlẹ́ẹ̀kẹta ẹ̀kẹrin ní kíni alùwàsíyà ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kẹrin ní kíni alùwàsíyà a ìjókòó yìí sàsọ́ọ́lẹ̀ pé ẹ̀bùn ọlámọ yín ní nǹkan báyìí a gbọ́dọ̀ wádìí a sóníkà bùn ẹni báyìí ní nǹkan báyìí sóníkà fún ẹni báyìí ní nǹkan báyìí bí ọba tí ìjòdá kan náà dá mẹ́ta tó fi ilẹ̀ lọ ṣẹ̀ríà ìsìlámù gbà wọlé kò gbọ́dọ̀ ju one third ìdá kan nù kádà gbogbo tó ní àtìlé àtòwọ́ àtọ̀nà rẹ̀ kádà sí mẹ́ta tí ó bá ti dùdá kan lọ ń bẹ ọlẹ́tọ̀ àti bùn ẹni ó bá wù ú. bàbá yọ ọdún mélòó ọdún mẹ́rin ẹ̀ka àrùn ló tó wá kan kíni kọ́sìmọ́tò tẹ̀ríkà ló tó wá kan pé ẹ̀kún ogún. ìtumọ̀ rẹ̀ ni pé bọ́bá yìí pé ní táwọn afáàfin máa tó bí sẹ̀rí àti tó àǹfààní rẹ̀ ní ẹni ọba yìí pé gbogbo ohun tó fi ilẹ̀ láyé lọ́rùn nígbà tá a fi nà sí sísìn tán tán ẹnìkan òjogún kan mọ́nu. bọ́bá sì kù àbọ̀ sí kínní ẹlẹ́ẹ̀kejì bá a bá rí gbèsè ẹlẹ́ẹ̀kejì san àwọn àdéhùn mùtàlẹ́kọ̀ bí ayé ní àtẹ̀rìtà ọba yìí pé bẹ́ẹ̀ òun ni gbogbo ohun tó ní bá bá lọ mẹ́tẹ̀ẹ̀ta yòókù ní ó bẹ́ẹ̀ láàmú wa bá a bọ̀ títí bàbá bá a débi ẹlẹ́ẹ̀kẹrin tí gbogbo ẹ̀ bá tán àmẹ́lẹ̀kẹrin yẹn bọ́bá ti débi ẹlẹ́ẹ̀kẹrin kò lè tán tọ́ra àti níṣẹ̀rí àfààlà sí kò gbọ́dọ̀ bùnyàn ju ìdá kan nù ìdá mẹ́ta tó ní lọ so gbogbo ètò yìí ni ṣẹ̀ríà islam ṣe kalẹ̀ lẹ́yìn eléyìí ló tó wá kan ńlámàyín eh, ní kíní kankan tàkásígbè kíní kankan lẹ́yìn tá a bá yọ gbogbo àwọn ìwọ̀ mẹ́rẹ̀ẹ̀rin so eléyìí náà ká mú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ tá a sọ débẹ̀ ni pé ohun tí a máa fi tọ́jú òkú bàbá rẹ̀ tí ó gún yàn lọ́fẹ̀ẹ́ nínú ohun tó fi lẹ̀ àràsọ ni àgbẹ̀ sàárè ni kọ́dẹ̀ nítorí bá lóun ọwọ́ ẹ̀hún ó gbowó bí ọba sẹ́ni tó fẹ́ fi kalẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ̀mú nù ń tó fi kalẹ̀ ẹ̀ gbọ́dọ̀ pín nǹkan kan tẹ́ ẹ̀yọ eléyìí kó ń bẹ́ẹ̀. so kófìnà fi sàlásà tó wà láì sàfihà kọ̀mísùn wàlá ìmàmà kò sí ẹ̀wù ń bẹ̀ kò sí síkínní ń bẹ̀ kò sí láwà níbi tí wọ́n fi sin anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. عن أم عطية الأنصارية رضي الله عنها قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم حين توفيت ابنته زينب فقال اغسلنها ثلاثا أو خمسا أو أكثر من ذلك إن رأيتن ذلك ذلك يعني يعني. إن رأيتن ذلك بماء وصدر واجعلنا في الآخرة كافورا أو شيئا من كافور أم عتية الأنصارية رضي الله عنها إنه أما صحابي دا أمو بني دا دا أما النبي صلى الله عليه وسلم بي نبا بي لمدينة أم عتية الأنصارية إنه أما ساجو أمو بني إنه أما صحابي النبي محمد صلى الله عليه وسلم لو أقول أنكو يونسي Ah, Ummu Atiyya ní lọ́jọ́ tí ọmọ anabiwa Muhammad sallallahu alaihi wa sallam tá à ń pè ní Zainab ara àwọn ọmọ anabi nìyẹn radiyallahu anha ah, lójú ayé anabi náà ní Zainab kú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ anabi ti kú lójú ayé Fatima nìkan lọ́gbẹ̀yìn anabiwa Muhammad sallallahu alaihi wa sallam èyí ń fi hàn pé kèsì pọ́lọ́hún bínú sí yẹn ni pé ẹnìkan bá bí kú ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀pọ̀ gbogbo nǹkan lọ́lọ́run ní àkọọ́lẹ̀ gbogbo ẹni ọ wáyé ọlọ́run ti kọjọ́ tí ó kú o anabuwa muhammad sallallahu alaihi wa sallam gbogbo ọmọ tá anabi bí láyé fatima nìkan lọ́gbẹ̀yìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam. umu atiya níjọ tí zainabu kú tọjọ́ ma anabuwa muhammad sallallahu alaihi wa sallam tá à ń wẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ fíkì hadithi ni pé àsóbìnrin ní máa wẹ̀ obìnrin umu atiya ìṣe ya zainabu kìí sẹ̀gbọ́n ìyá àbábúrò ya Zainab àmóbìnrin ni máa wẹ obìnrin ọmọ ati ìyá níjọ tí Zainab ọmọ anábọ Muhammad sallallahu alaihi wasallam mùsàláìsì àwọn obìnrin làwọn ń wẹ kódà gan òde muhammad sallallahu alaihi wa sallam tá à ń pè ní zainab ara àwọn ọmọ anabi nìyẹn radiyallahu anha lójú ayé anabi náà ni zainab kú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ anabi ti kú lójú ayé fatima nìkan lọ́gbẹ̀yìn anabi wa muhammad sallallahu alaihi wa sallam èyí ń fi hàn pé kèsì pọ́lọ́hún bínú sí yàn ni pé ẹnìkan ń bá bíkú ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀pọ̀ gbogbo nǹkan lọ́lọ́run ní àkọọ́lẹ̀ gbogbo ẹni ọ wáyé ọlọ́run ti kọjọ́ tí ó kú o anabuwa muhammad sallallahu alaihi wa sallam gbogbo ọmọ tá anabi bí láyé fatima nìkan lọ́gbẹ̀yìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam. umu atiya níjọ tí zainabu kú tọjọ́ ma anabuwa muhammad sallallahu alaihi wa sallam tá à ń wẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ fíkì hadithi ni pé àsóbìnrin ní máa wẹ̀ obìnrin umu atiya ìṣe ya zainabu kìí sẹ̀gbọ́n ìyá àbábúrò ìyá Zainab àmóbìnrin ni máa wẹ obìnrin ọmọ àti ìyá níjọ ti Zainab ọmọ anábọ Muhammad sọlá sọlá musalaisi àwọn obìnrin làwọn ń wẹ kódà nàbì gan òde bẹ sallallahu alaihi wasallam àmọ́ nàbì ní ń kọ wọn pé báyìí lẹsẹ báyìí lẹsẹ ọgbọn ọwẹ pé ọmọ tó ń bí ni ọmọ tó bá ti dàgbà lóbìnrin bàbá ọ̀lẹ́tọ̀ àti wá pé bọ́mọ òun ni torí Zainab dàgbà kìí sọ méke ló kú ẹ̀kọ́ àkọ́kọ́ fíkìú hadith yìí ni pé obìnrin ní máa wẹ obìnrin ọkùnrin náà ní sì máa wẹ ọkùnrin ìṣẹ̀lẹ̀ wo ló lè ṣẹlẹ̀ tọkùnrin fi lè wẹ obìnrin àbí tọkùnrin fi lè wẹ ọkùnrin ìṣẹ̀lẹ̀ kan péré náà ni ọkọ lè wẹ ìyàwó ìyàwó náà lè wẹ ọkọ gbogbo ẹ̀ lọ́lẹ́rìí nù ìlànà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam abubakar siddiq radiyallahu anhu ń jọ́tà abubakar kú ìyàwó rẹ̀ tá à ń pè ní asma'u bintu umayyah radiyallahu anha òun lọ wẹ abubakar èyí ń túmọ̀ pé ìyàwó ṣe kínni ìyàwó wẹ ọkọ níjọ́ tí fatima ọmọ anabuwa muhammad sallallahu alaihi wa sallam kú ta lọ́wẹ̀ aliyu ibn abi tọ́lẹ̀ bí ọkọ rẹ̀ òun lọ́wẹ̀ fatima ọ̀nà kan péré tọkùnrin fi lè ṣe tó lè fi wẹ obìnrin àbí kóbìnrin ó wẹ ọkùnrin àmọ́ àìbọ́mọ mi ni àbí àìbí ìyá mi ni ìsìláàmù ọ̀gbà bẹ́ẹ̀ ọmọ tí èso méke lóbìnrin kọ́dà bàbá rẹ̀ gbọ́dọ̀ gbèsàyà gbangba kó òun ló ń fẹ́ wẹ̀ àbọ́mọ pé ìyá àwọn ni kọ́ wá àwọn obìnrin tí wọ́n lè wẹ òkú bàbá ẹ̀pọ́kùnrin náà ni kọ́ wá àwọn ọkùnrin tó lè wẹ ọkùnrin gbogbo ẹ̀ làwọn onímọ̀ tí wàá sọ wọ́n ní kò síbi tí ajáde ò ti lè báyàn bọ́ bá ṣe pé wọ́n rìnrìn àjò lọ wọn ò rí obìnrin kú wọn ò rí obìnrin míì bóyá ọkọ àti ìyàwó nìkan náà ni wọ́n ń bẹ láàrin àwọn èèyàn tí wọ́n jọ ń rìnrìn àjò ìyàwó wa kú ọkọ ò sì lè wẹ òkú àbí kò sọkọ ń bẹ lápèjúwe kí láà ṣe kò sí gbọ̀rúra kan tí ó gbé wa débi kọkùnrin ọlọ́kùnrin máa wẹ̀ ìyàwó ń yàwó ẹgbò láti rí bẹ́ẹ̀ ẹ̀fàsọ̀wé bẹ́ẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ wa pé ńgbà tí ọ̀ wá sí obìnrin kankan yìí so eléyìí nínú àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa nìyẹn táwa náà sì gbọ́dọ̀ mú lò nípa báyìí fíkì hadith yìí ni pé Ummu Atiyya ní àwa obìnrin là ń wẹ Zainab ọmọ anabi njọ náà radiyallahu anha anabi ni wọn ń kọ́ wọn bí wọn ó ti ṣe anabi ń kọ́ wọn náà sí wọn pé ẹ ti báyìí fọkọọlà ọlà anabi sọlọ sọlọ ń pa wọn láṣẹ pé egsilnaha salasan aw khamsan aw aksaro min dhalik anabi ni ẹ wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta aw khamsan àbí lẹ́ẹ̀mélòó ẹ̀ márùn wàfi riwaayatin aw sab'a níbi riwaaya mi abẹ́ẹ̀ aw akthara min dhalika in ra'aytunna dhaliki ànábì ní ẹ̀ bá sì rí i pé ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ ẹ̀wẹ̀ nígbà tí ó fi mọ́ ìyẹn ni pé kò sí ààlà fún pé iye bá iye gbà báyìí là máa wẹ̀ ìtumọ̀ iye gbà ni pé bí àlùwàlá tá a wẹ̀ wọlé mẹ́ta tá a wẹ̀ ojúlé mẹ́ta bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá ń wẹ̀ òkú kọ̀ wá ní ààlà pé a ah, ẹ̀mẹ́ta ti pé ẹ̀mẹ́jọ pẹ́ ẹ̀mẹ́ bẹ́ẹ̀ bá rí i pé ibìkan ò tí ì mọ́ àbí àwọn onímọ̀ máa sọ pé ní ó lè ṣe pé ń gbé lẹ́yìn ìgbà tí wọ́n ti wẹ ẹlòmíì tán níbi ẹ̀mẹ́ta ni ẹ̀gbin lè jáde lára rẹ̀ lẹ́yìn ìgbà yẹn àwa gbọ́dọ̀ àti àwọn ti pé mẹ́ta kò gbọ́dọ̀ lé ànábì níbẹ̀ bá rí i pé ní ìdìkẹ́ wẹ́ ju ẹ̀ márùn lọ ẹ̀ lọ ń rọ àìtúnná zaaliki bẹ́ẹ̀ bá rí i pọ́tọ́ bẹ́ẹ̀ tẹ̀ i pé ní ìdì bísímìlá ó mú àtìyà ní anabi sọ bẹ́ẹ̀ fáwọn radiyallahu anhunna in ra'aytunna dhaliki ìtumọ̀ tí a fi ní dhalika mistake ni bóyá ń tọ́ tẹ́ tíra lọ́tẹ̀ bẹ́ẹ̀ nínú èdè Lárúbáwá dhalika tilka nǹkan sẹ́rí káàfù yẹn ẹni tá a bá ń bá sọ̀rọ̀ òun ni ó dìtámì irú haraka tí ó gbà bẹ́yàn bá ń bọ́kùnrin sọ̀rọ̀ nísìnyí ó ní ìnra àìtú ìnra àìtún dáàlíkà àmọ́ báyìí kóbìnrin ní ìnra àìtún ná dáàlíkì bó ṣe wá nù hadith nìyẹn ìnra ah, àìtún ná dáàlíkì ńgbè pa nàbí ọmọ àti yàrá nàbí ń bá sọ̀rọ̀ radiyallahu ta'ala anha ànábì tún kọ́ wọn pé kọ́dà bẹ́ẹ̀ bá wẹ Zainabu bima in wàsídìrín ẹ̀ má jẹ́ ojú mi lásán lẹ́ẹ̀fi wẹ̀ omi àti kíni àti sídìrò ìrùpa ní sídìrò lọ́dọ̀ wa ń bì bọ́ sídìrò ìwúlò rẹ̀ níbi ìgbà téèyàn fọṣẹ kún nǹkan ni àmọ́ kébí yẹn bá fomi wẹ̀ lásán ó sinra lásán ó yàtọ̀ fún kéèyàn ó fi ọṣẹ kó fi kún òun làwọn onímọ̀ al-fuqaha al-mu'asirun àwọn onímọ̀ lóde òní àwọn àgbààfà wọn ní kò burú ẹni tí ó bá ní sídìrò bọ́ba ìpọ́sẹ̀ lẹ́ni ẹ̀fọ́sẹ̀ sí i torí ní sídìrú ose náà nìyẹn kèsì pé sídìrú ní àbá sírí kan àṣírí kan bẹ́ẹ̀ wọ́n ní tọ́fà náà ni pé omi lásán ò ní wẹ ara mọ́ bíi omi àti sídìrú ọwà ń bẹ ibi tí èèyàn bá ní sídìrú wọn ní òbúrú bọ́ tẹ̀lé bá rí ẹ wẹ òkú náà kó fi má tónítóní waj'alna fil akhirati kafura anabi ní ń kọ́mándì wọn bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam anabi ní ìtí ọba wa gbẹ̀yìn fíl àkèrọ̀tì ẹ̀mẹ́ta lẹ́fẹ́ wẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta ẹ̀márùn lẹ́fẹ́ wẹ̀ ni ẹlẹ́ẹ̀karùn ọba ẹgbẹ́ méje ni bẹ́ẹ̀ bá fẹ́ wẹ̀ ẹlẹ́ẹ̀kẹlò ẹlẹ́ẹ̀keje ìjàánà fi àkèrọ̀tì kàfúrọ́n àwùṣẹ́ ànà kàfúr kàfúr nínú àwọn nǹkan tó ní òórùn dáadáa ànábì ni fi kàfúr sí i nínú ìtẹ́ ìsèkéni ìtẹ́wẹ̀ kan yìí àjẹpọ̀ òun yìí ò ní tán bọ̀rọ̀ lára òkú yẹn níta nàbì ni wọ́n ṣe nìyẹn sallallahu alaihi wasallam àmọ́ gbọ́dọ̀ jẹ́ pé ní wíwẹ̀ ti ìgbẹ̀yìn mẹ́ta ni márùn ni méje ni. fa idha farabtunna fa'adhinnani níta fi mọ̀ fún anabi ọba wọn dá sí wíwẹ̀ yìí nìyẹn anabi ní fa idha wọ́n mọ̀ àti yàbẹ̀ bá wá ṣe tán o fa'adhinnani ẹ̀ wá ké sí fàyídà faratunna bẹ́ẹ̀ bá ti wẹ̀ tán ẹ̀yin ni ẹ wẹ̀ ẹ̀yin obìnrin fàyídà faratunna bẹ́ẹ̀ bá ṣe tán fà á zinnani ìgbà yẹn ni ẹ tó wá ké sí mi. falamma faradna àdánnáhù ọmọ àtìyà nígbà tá a ti wẹ̀ tán lóòótọ́ àti sí anabuwa muhammad sallallahu alayhi wa sallam kí anabi wá ṣe fa àkọ́nà xakuwahu ọ̀là anabi wá na xaku òun ni àbí ṣòkòtò àbí bàǹtẹ́ ntẹ́yẹn sáà máa wọ̀ sí ìsàlẹ̀ ara èyí tá ànábì máa wọ̀ gan-an sallallahu alayhi wa sallam ànábì wa nà sí Ummu Atiyya ànábì ní ash'arnaha iyyahu aṣọ yìí ni ẹ jẹ́ wà lórí ara rẹ̀ ìtumọ̀ ash'arna ash-shi'ar lédè lárúbáwá ẹ̀tún lè rẹ̀ ìtumọ̀ àṣìárù léde lárúbáwá ni ntọ́ba kí ni lárúbáwá ń pe irun àṣìárù ìtumọ̀ àṣìárù yìí ká sọ téèyàn wọ̀ sí nǹkan irun ara yẹn tábà ní àṣìárù wọ́ọ́ ní aṣọ ìkọ́ kan irun rẹ̀ èyí ò ní pé tí ò ní sí nǹkan kan láàrin irun ara rẹ̀ àti aṣọ náà ànábì ní gbogbo aṣọ tẹ́ bá fi wé gbogbo aṣọ tẹ́ bá fi wé òkú Zainab ẹjọ́ jẹ́ pé ṣẹ́kù òun ìzáàrù tòun ànábì sallallahu alaihi wasallam ni ó wà lórí kíni lórí ara rẹ̀ kẹtù wa máa da gbogbo aṣọ yòókù bò. wa fi riwayatin nínú riwaya mi aw sab'an ànábì ní kọ́dà bẹ́ẹ̀ lè wẹ̀ lẹ́ẹ̀méje bẹ́ẹ̀ bá rí i pé ẹ̀ẹ̀méje ni ó máa wàkọ́ọ̀là nínú tá nàbì tún kọ́ ni pé ìdá nàbì màyà mí ni ha ara ẹ̀kọ́ gbogbo àwọn tí bá máa wẹ òkú ara ẹ̀kọ́ rẹ̀ là nàbì tí ń kọ́ wáyé sallallahu alaihi wasallam ara ẹ̀kọ́ rẹ̀ náà ni pé ìdá anábì maya mìíní ha gbígbà tí yẹn ń sàlùwàlá náà yẹn apá ọ̀tún láti ikọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ wẹ ọwọ́ ọwọ́ ọ̀tún ni ẹ̀kọ́ wẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ wẹsẹ̀ ẹ̀sìn gbogbo tó ní ọ̀tún àti òsì bí alòòdò àwọn ibi tí èèyàn máa wẹ̀ bọ́ bá sálù àlá àwọn ni ẹ̀kọ́ wẹ̀ bẹ́ẹ̀ bá sì wàá wẹ̀ wọn náà pé ti ẹgbẹ ọ̀tún lẹ́ẹ̀kọ́ bẹ̀rẹ̀ kẹ́ tó wẹ̀ ti ẹgbẹ́ òsì. wà á ná ọmọ àfihàn kọ́lá tó mọ àfihàn tó sọ báyìí pé wàjà á nà nígbà pé ara ẹ̀kọ́ nìyẹn fáwọn obìnrin kọlọmba ni wọn ní mímọ àti mọ basiri ọmọ ya wa olóbìnrin tọba lọ bọlọ tó sì kó padà òun ni pé wàjàánà ràṣàhà sàlàsàtà kúrò irun orí rẹ̀ fún mọ àti yà ni àwa asù nígbà tí yẹn sun irun sí ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta irun orí obìnrin gẹ́gẹ́ bí irun orí àwọn Lárúbáwá kò sí pé wọ́n ń dirun òun ló jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn bẹ́ẹ̀ so eléyìí tí ọba yìí pé ní òkú dirun ni kò ní di pé ẹsẹsẹ máa wá tún rẹ ẹwẹ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá ṣe wẹ bẹ́ẹ̀ àmẹtọ yìí pé ní irun rẹ ò sí dídì ẹsẹ bí wọn ṣe ṣe kẹni bí wọn ṣe ṣe irun zainabu salasata kòrò ẹdirun rẹ ní ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta radiyallahu ta'ala an zainaba wa an ummi atiya wa an sa'iri sahabati nabiyyi sallallahu alayhi ọlọ́run kò foríjìn kọ́ kẹ́ kó sì foríjìn kó ṣe àlékún àánú fún Zainab àti umu àtiyà àti gbogbo àwọn sọ̀hábì anábà Muhammad sallallahu alayhi wa sallam. ara ẹ̀kọ́ tí ń bẹ ń bi ìmọ̀ awẹ́ òkú gbogbo ń tó bá ní ládá púpọ̀ ewu máa wà ń bẹ̀ náà o. àwọn ẹlòmíì bó ti wọn gba ládá tó pọ̀ tó níbi ká máa wẹ òkú nǹkan kínkín ni wọ́n sì fi gbá gbogbo ládá òun dànù kó ló lè tún dẹ́sẹ̀ nǹkan kan táwọn èèyàn mọ̀ pé ń bẹ lára òkú yìí tọ́lọ́ ń bà sírí rẹ̀ tó fi kú kó a kì á ìbáwá la wẹ̀ ẹ́ kí ni nǹkan báyìí ní bẹ́ẹ̀ gbogbo kọ́dà kò sí ládàá mẹ́sẹ̀ ló tún kò ju ẹni bí ọgbà kò lẹ́tọ̀ọ́ gbogbo nítìyàn bá rí lára òkú kó bà sírí rẹ̀ ni torí tó máa wíwẹ̀ fífa sọ bò nǹkan kan yìí máa bà sírí òkú mùsùlùmí ni táwa gbọ́ pé tí a ní ọ bà sírí rẹ̀ náà òun náà ni ó tún máa tú hmm. àṣírí rẹ̀ inú tí ó sì pin eléyìí ní ṣẹ̀ríà Islam gbé kalẹ̀ pé tí òkú bá kú tọ́ba yìí pé kò sí jàǹbi pé èmi ní wẹ̀ ìwọ lọ́ọ́ wẹ̀ gbogbo ẹni ọba fẹ́ wẹ̀ tọ́ba ti jọkùnrin sọkùnrin tọ́ba jóbìnrin sí obìnrin tọ́ba àbí bá jọkọ àtìyàwó but tọ́ba di pé òǹkàlùkù ń sojú kòkòrò pé a òun lòun ọ̀wẹ̀ lámọ́ yín wọ́n lákọ̀ọ́kọ́ ẹni tó àti wẹ̀ òkú ọ̀nà wasilul mayyiti bizalik bí òkú bá sàsọ́ọ̀lẹ̀ pé bóun bá kú ẹni báyìí nìkan wẹ̀ ọ́n tí láǹfààní ti ń bẹ níbẹ̀ ni pé ẹni tí ó fẹ́ràn òun tó yẹ kọ́dà bóra léèbù kan lára òun irú rẹ̀ ò ní lè sọ jáde ara àǹfààní ti ń bẹ níbẹ̀ nìyẹn ibi tá a bá gbọ́ òkú sàsọ́ọ̀lẹ̀ pé tọ́ bọ́lọ̀mbá ni ti tó dé o ẹ bá ń wí fún lámọ́ yín ẹ lóun lòún fẹ́ kọ́ wẹ̀ ọ́n a gbọ́dọ̀ dáṣẹ́ rẹ̀ yẹn kọjá kan lọ́lẹ́tọ̀ọ́ sí àti wẹ irú òkú bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ láyé abubakar siddiq radiyallahu anhu ọlá abubakar lọ́sàsọ́ọ́lẹ̀ pé ìyàwó òun asma'u bint umayr òun ni kọ́ wẹ̀ ń bọ̀ wọ́n bá sí ma so nípa báyìí gbogbo eléyìí ẹ̀kọ́ pé kéèyàn má tó àṣírí òkú káwa náà wọ́nà àti dínà rẹ̀ òun ni pé ẹni tó kú bá sàsọ́ọ́lẹ̀ tó ti mọ̀ pé eléyìí ò ní wíwú kú lẹ́yìn òun àbẹ́lòmíì kọ́dà ẹlòmíì ṣètọ́ ni ráyè lọ́dọ̀ ẹ̀ débi pé kọ́dà ń tí ò rí lára òkú yìí ó lóun rí láti fi bàjẹ́ so irú eléyìí làwọn onímọ̀ ṣe máa ní ẹni tó lẹ́tọ̀ọ́ òun ẹni tó kú bá sá tí ọba sá sọ ọ lẹ̀ ọwọ́ akú kínní àkọ́rọ́bù falẹ̀ àkọ́rọ́bù àkọ́rọ́bù irú òkú tó kú tó jọkùnrin nísìnyí bọ́ bá ní bàbá láyé wọ́n ní bàbá rẹ̀ lọ́tọ́ sí jù bàbá tó bí òun ló ṣe kínní òun lọ́tọ́ sí jù tó jọkùnrin àbọ̀yẹ obìnrin ló kú tó ní ìyá láyé ìyá yẹn ló ṣe kíni lọ tọ́ sí ju gbogbo ohun tí àfẹ́ ni pé àwọn tí ọ̀sà mọ̀ pé gbogbo ohun táwọn bá lè wò ó rí ní àlébù ń pa rẹ̀ àwọn eléyìí ò ní sọ jáde gbogbo ẹni tí ọba wa kan òkú àbọ̀ kan òkú náà tó bá wẹ òkú kọ́ bẹ̀rù ọlọ́run ọba kéèyàn ọmọ sọ kọ́dà ọba ara lèébù lára rẹ̀ èèwọ̀ ní ká sọ ọ́ ta à ń bè ní ta gbogbo ládá lówó iyebíye tí ń bẹ́ ń bi kéèyàn ọba sírí òkú yóò tún wá padà dẹ̀sẹ̀ sírú ẹni bẹ́ẹ̀ lọ́rùn kọ́lọ́nkọ́ sàmánà wa hàdà wàlláhu àlàm وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي المصطفى صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان يوم الدين àdúgbò fún ọlọ́run ilé tí agbọ́rọ̀ ọlọ́run tí ó lù fún wa ní ayé àti ní àkíyàmà kí a tó lọ sí agbe ìbéèrè ní ìjẹjọ ọlọ́run kára kí àwọn kan kí wọ́n ronú màràkà gẹ́bí ìjókòó ìbọ́nà ti kára ẹ̀kọ́ kí ó máa wáyé kára sí gbìyànjú láti máa ṣe àǹfààní ńlẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ọ̀pọ̀lọpọ̀ ńlá ní ọ̀dọ̀ tó yá pé kì í sáǹfààní àwọn kan lásán ní bọ̀dí kò ní sáǹfààní àti ka àbẹ́lómi ó náà ka ṣùgbọ́n kò ní sáǹfààní àti dé ọ̀dọ̀ rẹ̀ tó yá pé ìbéèrè yẹn yóò sì jẹ́ lẹ́mí lẹ́yìn àmì nígbẹ̀yìn ló pa àjẹràmọ́ ní inú ni sùn wọ́n á mú ìmọ̀ràn wa pẹ̀lú ọ̀ǹda àdòkòrò wa wọ́n ní insha Allah ọgbọ́n tó bá ti ní asílà pátá gbogbo tá a bá ní ká máa kọ́ kalẹ̀ kódà yìí fún gani tí ọlọ́run bá ní ó náwó tí ìbéèrè ọba bóyá bí yẹ́wùmù àhàdì tó bá gbẹ̀yìn oṣù so inṣàlá wọ́n mọ̀ fi tìrìtì gbogbo àwọn asílà wọ̀nyẹn so tó yá pé jókòó dábàá ní jọ́nà gbogbo àwọn àwọn asílà tá dájọ́ ẹ̀ òun dáhùn fi tìrìtì so kí ọlọ́run kí yóò ṣe ní ìrọ̀rùn ọ̀rẹ́ kejì ẹlọ́kun kí a tó lọ sí agbègbè béèrè béèrè kan wá ń bì tí ń jẹ ní ẹlẹ́nì ó ní ní gẹ́gẹ́ bí àwùjọ wa ní èlé ẹ bá ṣe bẹ́ẹ̀ sì máa ṣàlàyé fún wa pé gbogbo nǹkan ní Islam ṣàlàyé fún wa tó yá sí pé àtúkọ́ ìtẹ̀lé ànábì Muhammad ní orí ọ̀sán lọ́wọ́ ó nípa agbègbè alwalima nínú islam ó ní òun sì ń gbàgbọ́ sunna níbi muhammad sallallahu alaihi wa sallam ó ní òun sì ń dùn ọ wá ní kíní yìí ń dàrú mọ́ òun lójú nípa pé ẹ bá wọn ṣe àlàyé díẹ̀ lórí kíní ń jẹ́ alwalima nínú islam ó ní bí tí àwọn gbọ́yé lórí ẹ̀ wọ́n ní ìtumọ̀ wàlímà pé ó pọ̀ ọ̀fẹ́ pílá rẹ̀ náà ni kí á jòkó káàkiri alif lam suratul fatiha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti kásìkásì péjọ lórí ẹ̀ bí n ti ń jẹ́ wà nímọ̀ ni ẹ̀ àwọn kan ní rárá kò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí n ti rìn látọ̀dọ̀ anábìà Muhammad wọ́n ní ẹran ti yàrá oúnjẹ àpèjẹ gẹ́gẹ́ ní jẹ́ wà nímọ̀ kíkì ní wa wọ́n sàrújú wọ́n kẹ́ sàlàyé nítorí tọ́lọ́wọ́ bá pẹ́rú àkíyá máa ń bà wọ́n pé wọ́n bá tó ń lo ayé yìí kan pé bóun sì lè bá ọlọ́wọ́ bá dáadáa lé tọ́lọ́wọ́ tàbí anábìà Muhammad sallallahu alaihi wasallam kó kàn ó pé kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ sàlàyé fún àwọn lórí tí máa ń jẹ́ òdodo lórí mọ́sálà yìí ẹlẹ́ẹ̀kejì wọ́n ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sàn dáadáa lórí janaiz tí àwọn akáàmù janaiz tí ó wà ní hadith yìí wọ́n ní bẹ́ẹ̀ sí ń sọ̀rọ̀ pé àmọ́ báwo láti wẹ̀ gan ṣé wẹ̀ kankan tó sẹ́ ní kákan gbó sùkùsùkù ká sì da omi sí lára àbótún níbò láti wẹ̀ wọn kẹ́ fi ṣe aláǹfààní ní jẹ́kẹ̀ ìwọ́pin lọ́kẹ́. alhamdulillah wa salatu wa salam ala rasulillah. وعلى آله وصحبه ومن والاه nípa ọ̀rọ̀ wàlímà bí bọ̀tí béèrè oníbèrè yóò kò yé kí ni jẹ́ wàlímà bí kí ni béèrè gan kí ni jẹ́ wàlímà wàlímà ni kéèyàn ó pè yàn kó jẹun ẹ wá bá wa jẹun ìtumọ̀ wàlímà nìyẹn ká nàgbà Muhammad Sallam alaihi wasallam tó dé àti ńgbà tá nàbì ń bẹ láyé àti dòní yìí. àwọn lárúbáwá ní àwọn àṣà kan kìí ṣe gbogbo àṣà tí ìsìláàmù bá ń lẹ̀ ní ìsìláàmù ní ọ̀dà èyí tí ọ̀dà ń bẹ ànábì sọ fún wọn pé ah, ọlọ́run ọ̀lẹ́ kọ̀yọ̀ǹda eléyìí irú ọdún tí wọ́n ń ṣe èyí tí ọ̀dà ànábì ni ẹ má ṣe eléyìí ọdún tí ẹ má ṣe irú àpèjẹ tí wọ́n máa pèjẹ náà èyí tí ọ̀dà ànábì ni ẹ ni ẹ lápèjúwe nísìnyí àlàátírọ̀ ni pé bọ́bá dínú oṣù rájàbù àpèjẹ kan máa wáyé nínú àṣà alárúbáwá tí ìsìláàmù bá ní ànábì kọ sallallahu alaihi wasallam pẹ̀lẹ́ yẹn ká pẹran léyà ká tún wá pẹran kan sọ orí oṣù kan kódà èèyàn gbọ́dọ̀ pẹran pé ẹran ramadan ni pẹ̀lẹ́ àpẹran rajabu ẹran ó dẹ́ṣíyà ní ṣẹ̀ríà apá àtúnfi bàbà pẹ̀ràn àpékọ́ àfi bàbà tún pẹ̀ràn tí èèyàn fẹ́ jẹun lásán tí ò lánìyàn pé wọ́n gba aládà kan bẹ́ẹ̀. lára ẹ̀ ni pé àwọn lárúbáwá gẹ́gẹ́ bí ìmáàmù Nawawi rahimahullah bó ti ṣàlàyé rẹ̀ oríṣiríṣi àpèjẹ làwọn náà ní báwa náà ti ní ìyá yìí. bí ìyàwó èèyàn bá bímọ níjọ́ tọ́kọ bímọ òun pé ah, inú òun dùn pé ọlọ́run tiẹ̀ ní kí ìyàwó bímọ kó tó méje tí òun ó máa ó lóúnjẹ kan táwọn lárúbáwá máa pé yàn pé a ẹ̀wà bá ń jẹun inú mi dùn èyí wọn náà ń pè ní alikórosù alikórosù bí ìyàwó bá wá bímọ tán tó dijọ́ keje oúnjẹ tá a bá jẹ́ ńjọ́ keje òun ni kíni àlàáké kọ̀nù ó bọ́mọ̀ yìí bá dàgbà tí ń lọ bóyá ọlọ́ kọ́sẹ́ kan àbọ̀ makéwù kan àbọ̀ mọ̀nkankan ńjọ́ tó bá mọ ìwọ̀n tó wá ní alihamudulilayi ọmọ mi ṣe kíni ọmọ mi mọ nǹkan báyìí iṣẹ́ báyìí wọ́n ní kíni alhizaq alhizaq oúnjẹ pé ọmọ yìí mọṣẹ́ tá a ní ọlọ́ọ̀kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun tó bá di ìgbà àyàwó ẹnjọ́ tí wọ́n bá fi ìyàwó fún yàn àṣà ọmọ èèyàn máa jọra wọn èyí táwa máa ń pè kí làwa máa ń pè ńlẹ̀ yìí pé wọ́n múwèé wá àbí pé wọ́n múwèé wá bí máa náà wọ́n ti fi fún un àmọ́ wọn èsè àwọn ah, tí so yìgì àbí àwọn náà ni àwọn ń pè ní alimẹ́líkà wàṣàbùkà oúnjẹ tí wọ́n bá pèyàn gbé wa bá ń jẹ oúnjẹ mẹ́líkà náà ń pè ní kíni asúndùk àbí asúndà èyí tó bá wá di pé aṣọ yìgì lónìí o ìyàwó mi ti di tèmi àti so yìgì oúnjẹ ẹjọ́ náà ni wọ́n wá ń pè ní kíni alwalima èyí wọn náà ń pè ní kíni alwalima òun là nàbí sallallahu alaihi ń buwí fún abdulrahman ibn awf pé òórùn tùràrí tó ń gbòòrò lára àwọ abdulrahman yìí ọjọ́ pọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó fa ah, abdulrahman níbẹ̀ ni òun ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ni anabi ni awlim wàláwó bìṣà awlim ṣe wòlímà ìtumọ̀ rẹ̀ nù awlim ìtumọ̀ rẹ̀ ní kíni ṣe wòlímà wàláwó bìṣà tí ń kọ́ra bóyá pé wúrẹ́ kan lọ́ba lágbàá anabi wí bẹ́ẹ̀ fún abdulrahman ibn awfin radiyallahu anhu ní kúkúrú báyìí pé níta ní ìbéèrè nìyẹn níta ń jẹ́ wòlímọ̀ nìyẹn ẹnu níta anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti níta anabi bá táwọn èèyàn ń ṣe tíṣẹ̀rí ó sì kọ́ òun ní ká ṣe kínni ká pé yẹn pé ẹ wá jẹun mọ́ṣọ́ igi lónìí òun ní jẹ́ alwalima wallahu alam kí ni ìbéèrè kejì. ṣèdáàkù nìyẹn sẹ ṣèdáàkù àwa là ń pè ń wòlíì máa ń bí àwọn onímọ̀ sì máa ní láàmà ṣááṣá fèlèsìtìlà láàmà ṣááṣátá fèlèsìtìlà ẹni yìí ní kínní yìí eh, ọjà ẹjẹ ń fún yín ní àpèjúwe tó wà wá kan yìí um, àwọn kan jọ ń sọ Yorùbá ní Benin Republic àbí ní Kútọ̀nù nǹkan Yorùbá náà làwọn náà torí mo lọ́ọ̀rẹ́ nù wọ́n á pe ọ̀rẹ́ mi jọ kan kò sí nílé ọ̀tọ̀ lẹ́ni tó gbé fóònù mo á ní kó sọ fún un pé tó bá dé o pé kó fóònù mi ó ní kí ni mo ní kó ṣe mo ní àní kó ó ní kó tẹkùn fún yín bí ẹ bá dé ọ̀dọ̀ àwọn benin nísìnyí mo tẹkùn fún mo fóònù rẹ̀ nù mo tẹ okùn fún un kí o bá kan náà láti láàjọ ń sọ láàmú ṣáà àtàfẹ́lẹ́sẹ̀ là ń tá a béèrè ni pé kí ni túmọ̀ okùn títẹ̀ àkọ́bá yín sọ̀rọ̀ lórí fóònù àkọsí tó burú ń bẹ̀. bọ́bá túmọ̀ okùn títẹ̀ sí nǹkan míì tí ọ̀dà á ní kíni èyí ń wò sí kíni kódà tó pé àpè yìí ń wà lémà ìsìláàhù tiwa táàmù tiwa nílùú wa ń bì yìí nù ṣèdáàkùn lárúbá ń pẹ̀rù nǹkan bẹ́ẹ̀ ọkọ̀ kí wọ́n mà ní ọmọ sẹ́ni ọ̀sẹ̀ kíni ni wọ́n pè ní kíni al ṣèdáàkùn ọ̀tọ̀ àlẹ́ kíni bẹ̀rẹ̀ kejì náà tẹ́yìn ọba ti fi nǹkan kátó ta ìtumọ̀ àwọn oúnjẹ yìí ni pé inú mi dùn sẹ́ ẹ wá bá ń dunnú èyí òun la fi sọ pé ní gbogbo orú àwọn nǹkan báyìí àní máa wádìí súnà bíbí dé àmbẹ kí láà máa wádìí haramu ni àbí àbí halal ẹni olóhùn fẹ́ ṣe wòlímà ó ní wòlímà ń bẹ nínú ṣẹ̀ríà níṣẹ́ wa gbọ́ ti kalẹ̀ ọ̀làwọn èèyàn máa mú tí olóhùn ṣe wòlímà wòlímà ní ṣe lóòótọ́ àmọ́ wòlímà tí ó jò jìyà lọ́dọ̀ ọlọ́run lélẹ́yìn so ẹ jẹ́ ká fura sí i máa ń sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin ìbáadá wá àdá kí ni ìbáadá kí ni àládá ṣẹ̀ríà sí ìyàtọ̀ láàrin méjèèjì wallahu alam kí ni ìbéèrè kejì. ẹ ìmọ̀ràn tí màá mú wa ni pé mo rò pé àwọn kan gbìyànjú ń gbà kan pé àwọn ó ṣe bíi workshop bóyá bíi dáwọ́rà fún àwọn èèyàn láti kọ́ wọn Eh, kọ́ra àwọn láwọn ó ṣe practical fún wọn pé báyìí la wẹ̀kú báyìí la wẹ̀kú bóyá tá a bá gbọ́rù eru ọ̀pọ̀ àwọn albarka trust fund ni wọ́n ṣe fẹ́ ṣe ń gbà yẹn ìmọ̀ bóyá wọ́n lè tún nírú nǹkan báwọn lẹ́nu but ní kúkúrú léyìí tá a lè sọ ń bì eh, òun ni pé bá a ṣe máa wẹ̀wẹ̀ ọ̀ràn àyàn bá a ṣe máa ṣe kíni ìwẹ̀ kíni ìwẹ̀ ọ̀ràn àyàn aljanaba alhaibu annifas bẹ́ẹ̀ náà ni yòókù fi wẹ́ òkú ntọ́kàn fi yàtọ̀ ní pé sàn pé yẹn lè yàn máa dá jànáàbà wẹ̀ fún rẹ̀ yàn máa dá nífàsù wẹ̀ fún rẹ̀ àwa la wẹ̀ òun gbọ́ iná là nẹ́bí ń sàlàyé fún wa yìí ìdá nàbí ẹ̀ṣ bí mà yà ní ìmìhà ẹ máa bẹ̀rẹ̀ látẹ̀gbẹ́ ọ̀tún wà dá nàbí mà wá bẹ̀rẹ̀ alùwòdò ẹ sì bẹ̀rẹ̀ ń bi kíni gbogbo eléyìí náà lẹ̀kọ́ tí ń bẹ́ ń bi ìwẹ̀ ọ̀ràn yà so ẹni ọba wa fẹ́ mọ torí ọ̀la wa láwọn ẹ̀kọ́ kan tó wà special pẹ̀lú wíwẹ̀ òkú ara ẹ̀ mọ́ sọ yẹn lápèjúwe nísìnyí kò lẹ́tọ̀ bí yẹn bá ń wẹ̀ òkú kó sí òhò rẹ̀ lẹ̀ kò lẹ́tọ̀ bí ṣòkòtò péńpé lẹ́ fi kalẹ̀ sára rẹ̀ ni bẹ́ẹ̀ dà nǹkan kan bò ní kò lẹ́tọ̀ ẹ̀ wá sí kalẹ̀ ẹlẹ́ ń wẹ̀ ẹ̀ ń wẹ̀ òkú ojú ara èèyàn obìnrin ni ọkùnrin ni èèwọ̀ ni ẹ̀ gbọ́dọ̀ wò kọ́ra bẹ́ẹ̀ ń wẹ̀ orí aṣọ tó bẹ́ẹ̀ náà lẹ́ fi yìí lẹ́ẹ̀fì wẹ̀bẹ̀ bá débẹ̀ yẹn ara ẹ̀kọ́ tí ń bẹ́ bí kíni tó dá dúró fáwọn tí wọ́n bá ń wẹ òkú nìyẹn lára ẹ̀kọ́ yìí náà ni pé anábì ní kásìrò ìbọ́mi mẹ́yìtì ka kásìrò ìbọ́mi yìí hayà anábì náà ni wọ́n bá kan ogun eegun òkú ẹni tó bá ṣe kíni tó bá kan eegun òkú bí ìgbà tó kan eegun èèyàn láyé náà nílẹ̀ ṣẹ̀ ń bẹ fún un òun ni pé bí yẹn ọba wẹ òkú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìrìkì àmọ́ wa mú bíbà tá à ń jẹ nǹkan mọ́lẹ̀ bá wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò ní jẹ́nira kankan fún irú ẹni báyìí. ara ẹ̀kọ́ tó tún yàtọ̀ tó wà ń bí eléyìí ni pé kò burú bá a bá rí i pé a èékánná ẹni yìí ó gùn ju ti èyí tí sẹ̀ríà ní kéèkánná gùn má lọ àbí a sẹ̀ríà ní a máa mú irun mú wa kù a irun mú rẹ̀ gùn púpọ̀ kọ́dà kò burú ká ṣe kí ni kábà ṣe ibi ìṣẹ̀rí àṣẹ ni a ṣe àgbè kaná fún àgbè ẹ̀wọ̀n ọmọ rẹ̀ so gbogbo àwọn eléyìí ẹ̀kọ́ tí ó wá wà tún kíni òkú àmọ́ generally bẹ́yàn ṣe máa wẹ ìwẹ̀ ọ̀ràn yẹn bẹ́ẹ̀ náà là máa ń wẹ òkú mùsùlùmí náà pẹ̀lú ká ṣe kíni ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì nírú èèyàn tó lè wẹ̀ kò sí condition kan tó lè pé kọkùnrin ọlọ́kùnrin ọmọ wẹ ìyàwó yàwó gbogbo condition tí ó bá lè ṣẹlẹ̀ bọ́ba dìpẹ́ rẹ ni tí ó wẹ̀ ẹ́ àwọn onímọ̀ kan ní ẹ ti táyà mọ́mù fún àmọ́ hadithi tó wá ń bi táyà mọ́mù ọ̀lẹ́ bí ọba yìí pé ẹ̀rẹ́ ni tí ó wẹ̀ ẹgbẹ́ fásọ́bù ẹ̀sìn bẹ́ẹ̀ náà ẹ kírun sí la àfi tó bá jẹ́ kó gbé ojú ogun ló ṣe kínni ojú ogun ló kú sí ẹni ọba kúkú ṣẹ̀hídí lójú ogun àìṣe kínni kọ́dà ìwẹ̀ ẹ̀jẹ̀ ni ẹjọ́ wà lára rẹ̀ bẹ́ẹ̀ nípa báyìí àsìgbọ́ kan tí máa ń wáyé ń bi eléyìí ni pé àwọn kan wá ń bẹ tá nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ń pè ní kíni ṣèhídì lápèjú obìnrin tó kú sínú nifas obìnrin tó kú sí kíni nígbà tí ẹ̀jẹ̀ nifas ń bẹ lára ìmọ̀ ń bímọ lọ́wọ́ àbó bímọ ẹ̀jẹ̀ yóò tí ì dá ló kú anábì lóbìnrin tó bá kú bẹ́ẹ̀ ṣèhídì ni algarkan ẹni tó rì sínú omi anábì ní kíni ṣèhídì ni ẹni iná jómálé anabi ní ṣẹ̀hídì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ṣẹ̀hídì tàwọn eléyìí ó yàtọ̀ fún ṣẹ̀hídì márata àwọn wọ̀nyí èèyàn ọ̀wẹ̀ wọn yóò kírun sí wọn la gẹ́gẹ́ bí gbogbo òkú mùsùlùmí ni àṣìgbọ́ yìí máa ń wáyé kọ́dà àwọn ẹlòmíì tí wọ́n máa jà pé wọn gbọ́dọ̀ wẹ̀ ṣẹ̀hídì ni a, ah, ṣẹ̀hídì maraka nìkan ẹni ó kú sójú ogun anabi sì sọ̀dí tó fi ní wọn máa wẹ̀ wọn anabi lẹ́jẹ̀ ara wọn ni tọ́ba dídọ́ àlìkìyàmà aláwùnù láwùnù dámì والريح ريح المسك اللون لون الدم لون الدم àwọ̀ ẹ̀jẹ̀ lẹ́ẹ̀mọ̀ rí lóòótọ́ àmọ́ ní tí wọ́n máa jáde lọ́rùn bẹ́ẹ̀ òórùn tùràrí àlùmísìkì ni torí yìí ń la nẹ́bi fi ni ẹ má wàá gbé oore yìí kúrò lára wọn àmọ́ ẹnìkan kúngbà tí ń bímọ ẹnìkan ilé wó pa ànẹ́bi ní ṣàhídì ni wọn ìyẹn ni pé nínú àwọn ṣùhàdá àwòlọ́dọ̀ ọlọ́run àwọn náà nípò àmọ́ wọn ò rí bíi kíni شهداء المعركة àwẹ̀ wọn àkẹ́wọ̀nsìn àkẹ́wọ̀nsìn هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين